أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله ọba tó ṣe orí ńláńlá fún wa orí tó ṣe fún wa yìí kò fi wá sínú ìdààmú torí anybody tó bá fi lè jẹ́ mùsùlùmí kò sí bó rẹ̀ kéré tó ń pa Islam ẹ̀yin ó sì rí pé nǹkan tó máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò ní dààmú ẹ ẹ̀yin ẹ tẹ́ bá wo báyà musulmi tí ó jẹ ìgbọ́n kankan tí ó gbẹ́sìn rẹ̀ yé yára òun bá ṣe láwọn kan àwọn musulmi náà tán jáwọn àfáà tán tó àwọn èèyàn jẹ ó ní nǹkan tán lè fi tú jẹ dé bọ̀ ẹ́ rí pé bóun ò tẹ mọ mọ́ọ̀chì tó nípa ìsìláàmù rẹ̀ ẹ rí èèyàn tó kàwé tó jẹ́ pòfẹ́sọ̀ irú tí báwọn èèyàn ṣe jó ń bídá tó nínú àwọn tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ni kan bá jáde lónìí tó sọ wípé látòní lọ èmi ni ẹ máa kírun fún kò sí bó ṣe kò káwọn ènìyàn gọ̀ tó ìyìn tí rò péjọ kankan bẹ́ẹ̀nù jọ mùsùlùmí tí wọ́n tẹ̀lé ṣùgbọ́n a ti rí nínú Christianity tí pásítọ̀ sọ fún yàn pé kó máa jẹ kókó àwọn tí ó sì sọ fún bí ẹni tó jẹ́ phd oda ẹni tó jẹ́ professor ní wọ́n ti máa islamu nù tọ́ oore tó ṣe fún wa ní pínpà tó dá wa òfin wálẹ̀ wípé kí ní ká lọ ṣe láyé ó fún wa ní kì í lẹ́sẹ̀ ṣe nǹkan tí wọ́n sọ tí mo wá kàwé gbogbo yẹ gbogbo yẹ gbogbo yẹ mo find out wípé gan o kò ní onídìí ìwé púpọ̀ fún mùsùlùmí olẹ́bìnrin tán bá lẹ́nìkan bá ṣe philosophy àbóṣe kìíní kan ọwá nígbà tó ń sọ́dì tán wọ́n ní professor padà wá rí pé ah no no no no no ọlọ́ngun exist kò nídìí kó lọ léèwé fún torá àwọn tọ́lọ́wọ́ bá rá nẹ́bì sí ń bẹ nù wọn tí wọn ò lọ léèwé táwọn náà sọ̀rọ̀ ilé ìwọ́kàn tó lọ léwé ìsìwé ni owó ìṣòwò bàbá rẹ owó ìṣòwò ìyá rẹ ó tún lọ kàkàtúkà àwọn eléyìn ò lọlé ìwé rárá wàkọ́ọ̀lù in hiya illa hayatuna duniya namutu wa nahya wa ma nahnu bi mabufin wọ́n ní ilé ayé yìí náà ló parí sí áàpù á sì jí wọn nígbé wa dìde báwọn yẹn bá ṣe ń kú àwọn kan máa dé ọlọ́run bá ròyìn fáwọn kan náà àwọn tọ́lọ́run lánàbì ò sí sí yunifásitì kankan kò sí iléèwé kankan kò sí professor tọ̀ kẹ́nìkan wá dé ní 18 19th century wá nígbà tó ń kàwé tán lòun wá find out lẹ́gbà tó ń ṣe láti ah, àwọn olódò lárúbáwá gan mà ó ṣe research tán fi sọ same result wọ́n kàn wé ni wípé ọlọ́run ọba tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ọmọnìyàn ní yóò ẹ̀sẹ̀ wá sọ bóòlù ti fẹ́ kí mùsùlùmí rí yóò sọ pọ́mọ nìyà bó ṣe rí yóò ẹ̀sẹ̀ wá sọ pé báyìí wá ní mùsùlùmí ti gbọ́dọ̀ rí ẹgbọ́n ní kúrán sọ fún wa kúrán sọ wípé la uqsimu bi ajá ọmọ ènìyàn sínú fi ìkábà sínú wàhálà ọlọ́run sọ òun dá ọmọ ènìyàn sínú wàhálà bó bá yẹ ṣe wàhálà kan tán yóò bọ̀ síbi kan yóò dààmú gan àtẹni tó rí ti ń wá yóò dààmú àtẹni tí ò rí ti ń wá yóò dààmú ọlọ́run bó ṣe dọ́mọ ènìyàn ó sọ yóò fún wa ó tún sọ fún wa wípé inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi ọjànáhù sẹ́mí àmbàfíra adọ́mọ̀nìyàn níbi omi tó mixture omi tàwà fi ń test ọmọnìyàn ẹ̀dá rẹ̀ àfi test ẹ̀ ní pé wá sílé ayé bàtà wá dà fọjànáhù sẹ́mí àmbàfíra àṣẹ́lẹ́ni tó gbọ́rọ̀ àṣẹ́lẹ́ni tó rìnà ọlọ́run wá ní bóun ṣe ṣe tán òun ti dá bọ̀ bóun ṣe ó ṣe

pé ọmọ nìyàn o iná halẹ̀ iná o ìlà agáìdì ẹ̀ sójú ọ̀nà àbílẹ̀ asọ̀nà tí ó tọ̀ fún but ọ̀kanu méjì wà ní wà lé mú wù ìmà wọ́n nínú kó wá dúpẹ́ ọba tó tójú fún tó wá mọ̀ pé fún òun dúpẹ́ náà wọ́n àbí sọ́lọ̀ lédè lọ́gbàwá tá bá sọ pé ṣáàkìr ó jẹ́ fáìl ohun tó mìí ni pé ẹni tó dúpẹ́ tá bá sọ pé kàfúrù tóun jẹ́ fàúlù òun mìí ni ẹni tó ṣaláì moore púpọ̀ jù ọlọ́run sọ pé ìmọ̀ ṣáàkìrán wà ìmọ̀ èyí ò ní ó ṣe ẹn tó sáláì moore púpọ̀ jù kí ni implication ọ̀rọ̀ yìí ó ní wípé bá a bá wo tọ́lọ́wọ́ bá ṣe fún wa ní dédé tó ṣe fún wa ní pé a appreciate rẹ̀ a appreciate rẹ̀ tó lọ́lọ́wọ́ bá fi lo adjective nìkan kò lo comparative kò lo superlative gbogbo tó wùká lè ṣe kádúpẹ́ fọ́lọ̀ ṣáàkìrìsàn láti wà àti ìdélẹ́fù ṣàkúrù pé because èwo la fẹ́ sọ pádúpẹ́ rẹ̀ mẹ́ àmọ́ ọ̀nà tó pọ̀ láàfi ń sàìmò orí ọlọ́run láàfi tọ́ sí kàfúrù ọ̀nà tó pọ̀ ni ẹ̀dá ọlọ́run ló fi ń sàìmò orí sọ́lọ́run ṣùgbọ́n ọ̀nà díẹ̀ ní fi ń dúpẹ́ fọ́lọ́run ọlọ́run kan gbà á ni bọ́lọ́n bá sọ fún ẹ̀dá wípé ọpẹ́ ni mo fẹ́ kó ojú èló ló fẹ́ fi dúpẹ́ rẹ̀ lówó sáà lágbára rẹ̀ ibi tẹ́tùmọ̀ fà lágbára rẹ̀ ni pé ojú tọ́lọ́wọ́ bá fún wa tó pé ìjọ́ tí nǹkan bá sojú ẹ wojú ẹ wo owó tàbí ṣe sọ́jú rẹ̀ ẹ́ owó tàbí ṣe sọ́jú tí nǹkan bá sojú tọ́ ẹ wá wò tó ẹkùn bá fẹ́ ta ojú fún wa ń kọ́ tọ́lọ́wọ́n bá tó dá fún wa pé injọ́ tẹ́yàn bá ní problem pẹ̀lú etí ẹ́ ẹwọ owó tó fi sọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ni kidney bẹ́ẹ̀ ni liver bẹ́ẹ̀ ni heart bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bá gbogbo ẹyọ kọ̀ọ̀kan ní gbogbo tọ́lọ́wọ́n bá eye owó tó wá sàlékún fún yín ọlọ́wọ́ bò mú wa bí ẹrú kò ṣe masters ẹrú fún wa ó sọlá fún wa ni kọ́dà tó ń bóyá kó sọ ọlẹ́rú náà gangan náà mélòó là ń ṣe àmọ́ tó bá kan pé kásá ìmoore sọ́lọ́run àìfà làwọn èèyàn ṣe tọ́lọ́run bá sọ mí náà fún wa ọlọ́run á sọ fún wa ń bò mí náà وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم ردناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر خير مكنون طب ọlọ́run bá búra pẹ̀lú nǹkan mẹ́ta àbí mẹ́rin ẹmọ owó tó fi búra yóò ọlọ́run bá fi pláǹtì èso tíìn òun fi búra òun fi zẹ̀ìtúnù náà sọ pé pláǹtì méjèèjì zẹ̀ìtúnù láti mú oil olive oil òun fi méjì ìbúra lẹ́yìn pàtó ilé ìbúra wọ́n ní wàtúrì sí ní òun fi òkè sí náà òun fi búra wàhádà albaladil amin òun fi maka tó jẹ́ ìlú tó fọkànbalẹ̀ òun fi búra ẹbáwọn kan mẹ́ta tọ́lọ̀ fi búra yẹma wowó àtínú wà zaitun méjèèjì méjèèjì Jerusalem wọ́n ti rìn lókọ̀ sí even up till now bàbá sọ pé à ń sọ̀rọ̀ olive tree à ń sọ̀rọ̀ olive oil ibi tó pọ̀ sínú ọlọ́run ọba ti ṣe symbol níbi tó ti gbé ànábì Ìsá jáde wọ̀túrì sí ní òkè túrì sí iná tọ́lọ̀ ti bá dábì Músá sọ̀rọ̀ ọlọ́run fi búra ó fi ṣe symbol fún mẹ́sẹ́jì ànábì Músá wàhálà ìbáladì àmìn maka yìí tó jẹ́lú ọ̀fọ̀kànbalẹ̀ tó jẹ́ maka ó fi rẹ̀ sí ń bọ̀ bí tó ti bá nẹ́bí ìjáde sallallahu alaihi wasallam ó ti fún wáyìí tọ́lọ̀mbà sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà tó sọ́tọ́ tó fi búra kí lẹ́rù kó fẹ́ sọ lẹ́yìn ìgbà tó sọ́tọ́ ló wá sọ pé làkọ́dẹ̀ kọlọ́pìnẹ̀lì ìsàn tí àfàrẹ̀ ìsàkó adáọmọ ènìyàn lọ́nà tó dá ìtumọ̀ ẹ̀ ni pé Ọlọ́run guidance ọmọ ènìyàn ó lò gbèsè ayé rẹ̀ òun ti guarantee rẹ̀ kóhun tó dọ́mọ ènìyàn ìtọ́mọ ènìyàn òun ti yẹ́jú ẹ̀ òun rán nábi Musa òun rán nábi Isa òun rán nábi sallallahu alaihi wasallam so lẹ́yìn gbà tó sọ́tọ́ lọ pé làkọ́dẹ́kọ̀ láti nàìjíríà ìsá sí àdọ́mọnìyàn ó mì pé mẹ́sẹ́jì ló fẹ́ kó gáìdì ọmọnìyàn òun wá dọ́mọnìyàn dáadáa tó dúó pé ẹgbẹ̀gbọ́ tó dúó pé ọmọnìyàn lówí o kò sọ mùsùlùmí o ó wá lọ́mọ nìyàn yìí on his own tí ó bá tẹ̀lé mẹ́sẹ́jì àwọn ànábì ọlọ́run tó ń wí yóò nǹkan o tó ń mọ ọ̀rọ̀ dandan o asala sáàfìlì á dà padà inú iná ni ó wọ̀ àwọn tó bá tẹ̀lé mẹ́sẹ́jì ìlàlẹ̀dínà àmọ̀nú àfàwọn tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ wà á mìlò sọ̀lẹ̀ àtàríṣẹ́ ẹ̀rẹ́ tàbí tẹ̀lé àwọn ànábì ọlọ́run wọ̀nyí fálàhùn ọlọ́wọ́ bá ń sọ fún wa wípé ìtàǹbọ̀ wá ṣe already guidance òun ti perfect rẹ̀ kákàn tẹ̀lé níbo mi kan ọlọ́run tó wí kàfi mà ọlọ́run ní arrahman ọlọ́wọ́ rahman tá a gbogbo súrà tọ́lọ́wọ́ bá ti ń bi wá títí máa ń fi ìdẹ̀ra rẹ̀ títí máa ń fi ràn wá létí pé èwo lẹ fẹ́ dúpẹ́ gbàlọ́rọ̀ pé fàbí ayé ààlà ìrọ̀bíkù máa túnká bíbá èwo ni nínú ìdẹ̀ra ọlọ́run ọba tó pọ̀ gan tó ṣe fálìjànú àtèèyàn èwo lẹ́ ń pè ní rọ́mbẹ́ súra sọ́tọ̀ rahman èyí tó ga jù nú ìdẹ̀ra ọlọ́run kọ́kọ́ dáfọ́ sàpé ní ti súra sọ́tọ̀ rahman láfẹ́ kàní sí wọ́n ní èyí tó ga jù nú ìdẹ̀ra ọlọ́run lọ́rọ̀ kọ́kọ́ dáfọ́ ó ní arrahman ọlọ́run bàbá rahman kí ló tẹ̀lé alamal qur'an the biggest ìdẹ̀ránù ó kọ́ ànábì sallallahu alaihi wasallam ní Qur'an pẹ́nú ìdẹ̀rá tí ìmọ̀ ẹ̀kà fọ́ọ̀sì nù lẹ́yìn tó tẹ̀lé kí ló tẹ̀lé khalaqal insan ẹ̀dìrán ó dọ́mọ nìyàn ìtumẹ̀ pé ó kọ́kọ́ sọ source of guidance ẹ̀ ó tó sọ pé òun dáa ẹni tí ó lò tó bá délé ayé tí ó fi lè bá tọ́lọ́wọ́ bá wí mu ọlọ́run lòun ti perfect ẹ̀ so ìgbà ló sọ pé khalaqal insan ọ̀dọ́ ọmọnìyàn mùsùlùmí ìsẹ́ni tó wà confused rárá ìsẹ́ni tó wà confused rárá pé èyí náà ló ti lọ ló wà sensible bí gbogbo àṣìṣe wà yìí ìsìlẹ́nì kankan bá fẹ́ set up fún company ọ̀fẹ́ dálé sẹ́lẹ̀ ọ̀fẹ́ set up fún firm ṣé kì í first kí ló ọkọ̀ ṣe ṣé wà ọkọ̀ rùkútù sáàfù ni àbíkọ́ tó di pé wà ọkọ̀ design bóò ní company yóò ti run àkọ́kọ́ ó ṣe visibility study ó bá ṣe lẹ́yìn tán ó ṣe kíní ọ̀kan ó lọ rẹ́jísà rí kọ́dọ̀ ó ti ṣètò the number of staff tó ní ìdì kó tó ti pé wàá gba staff àbí ẹ̀kọ́ ni wà á ti project wà á ti ṣe gbogbo ẹ̀tàn ọlọ́àgbọ̀tọ̀ ẹ̀ máa gba staff báyìí bẹ́ẹ̀ náà ọlọ́run bá ṣe ṣe fún wa source of guidance nínú ọwà dáwà ló wà sọ wípé lọ́lọ́ fi ń sọ nígbà sáńbí Adam tó ní kó kúrò nínú àlùjánnà pé ẹ máa lọ sórí ilẹ̀ fa imma ya'tiyannakum minni huda ìfọ̀nàmà mi ó wà báyí fàmàntẹ́bí àhùdáyà fàlà ọ̀fún aléyìn wọ́lá ọ̀hún ìyàgbàdàn ẹni tó bá tẹ̀lé fọ́nàmà mi kò ní banújẹ́ kò sì ní bẹ̀rù ọ̀kan sọ wípé fàmàntẹ́bí àhùdáyà ẹni tó bá tẹ̀lé fọ́nàmà mi guidance ọlọ́run ọba ọlọ́run ọba òfin ẹ̀dá lẹ̀ lórí bó láti tògbésí ayé wa ìjọ ọkọ sọ fún àmọ́ tọ́mọ nìyí ẹ bá fẹ́ ṣe dáadáa tó bá fẹ́ wà perfect tó bá fẹ́ understand the message àti purpose ọlọ́run bá bí da nǹkan báyìí nìkó ṣe níjọ́ tẹ́yàn bá ti wá jòkó sí lẹ́gbọ̀ ọmọ nìyàn ẹgbọ́ tó dó lẹ́gbọ̀ ọmọ nìyàn tí ò dó lẹ́gbù mùsùlùmí tí ò dó lẹ́gbù mùmìnì tí ò dó lẹ́gbù mọ́sìn dẹ́n bí ẹranko ni ó ṣe rí torí ọlọ́run bá náà dì fáìn pé bẹ́ẹ̀ bá jọmọ nìyàn kan báyìí ló ṣe òun náà làwọn yẹn ṣe ṣe lónìí àwọn tí ń ṣe mùsùlùmí wọ́n Quran sọ fún wa pé àwọn kèfèrí nǹkan mẹ́ta àbí mẹ́rin náà ni wọ́n kalẹ̀ ayé sí náà wọ́n sì sọ ní nǹkan mẹ́ta àbí mẹ́rin oníkalẹ̀ ayé Quran sọ wípé tó bá di jọ́ àlùkìyàmà àwọn kèfèrí tí wọ́n lọ́wọ́ bọ́bọ́ rọ̀bámà yawaddu alladhina kafaru law kanu muslimin àwọn náà mọ̀ wíṣ pé àkásì ah, jẹ́ mùsùlùmí láyé kásì jẹ́ mùsùlùmí láyé kí ni wọ́n ń ṣe gùn fi jẹ́ mùsùlùmí ọlọ́ni fàzárù um fi wọ́n lẹ̀ yahudu wọ́yẹ̀láàbù wọ́yẹ̀lẹ́hìmùl amad fi wọ́n lẹ̀ kí wọ́n máa tẹnu bọ̀ sọ kú sọ kọ́ ìpé ẹni ìṣù tó bá délẹ̀ ẹ̀kan sàtọ́ òun lẹ́sì rí pé ẹwọlé ayé wa tá ń lò ní zero pípúra ẹni sẹ́sọ̀ kalẹ̀ ni bẹ́ẹ̀ bá dórí social media ẹni tí ìbá ṣe mùsùlùmí ó lè sọ pé ọya challenge ta fẹ́ ṣe báyìí ni pé ẹ jẹ́ ẹni tí ó lè ó lè fún agbárí sọlẹ̀ jù torí pé òun ti fún gbà pé gbèsè ayé ò ní purpose alkhawd ilvap wọ̀yẹ́ láàbù kánẹ̀ ṣeré ó di méjì ẹlẹ́kẹta wọ̀yùlẹ̀ ìhìmùl amal kó ṣe pé first hope afẹ́dì afẹ́dì afẹ́dì báyìí ó jẹ́ kán gbàgbé tọ́lọ́wọ̀n bá fi dá wọn ọlọ́wọ̀n bó ṣe ti wà bẹ́ tọ́ tó bá rí bẹ́ẹ̀ bá wá láàmọ́lẹ̀ ọlọ́ni àyàsábù ìsáànù tọ́mọ nìyàn rò wípé àyútra kàsúdá áfihúnlẹ̀ lásán kọ́nkànmọ́ lọ kọ́nṣẹ́ tó bá wù ìtumọ̀ súdá ní pé alẹ́dì ìlà yúkùmọ̀rú wà láyún náà ẹni táà ní fún ní instruction táà sí sọ pé sí báyìí gbọ́lọ́ fẹ́ free ẹ́ tọ́mọ nìyàn pé báwọn ni ohun òṣèlú tó ń báwọn ọlọ́lọ́wọ́ òṣè alamiyakunu fata mímọ̀ ní yìnyín yóò ná ṣé kìí sọmọ nìyàn ilẹ̀ ló wà ń lẹ́fọ́ àtọ̀ ní tó ìpẹ́ alẹ́ tú kalẹ̀ thumma kana alaqatan fa khalaqa fa sawwa ó di ẹ̀jẹ̀ dídì ọlọ́run bá dá ó sì dá pé ẹ́ fajala minhu zawjayni dhakara wal untha ó wá kírètè nígbà tí ó kírètè ńkọ́ ó kírètè lọ́kùnrin àtóbìnrin ẹ́ ṣé ọlọ́run ọba tó jẹ́ kó pàṣù gbogbo séjì sí eré ló ń ṣe àtúkọ̀ ẹ̀kọ́ bá fẹ́ ṣeré kò nídìí kó tó ṣe gbogbo mímọ̀ yẹn náà ni ó sì dìtámì kí ni ìrìn àjò wa ìrìn àjò wa àkọ́kọ́ o ní pé nílé ayé ọlọ́run bá jí kó yíwa pé ilé ayé tá a wà yìí ilé ayé mọ̀tá olùgbòrò ìgbádùn ìtànjẹ ìgbádùn ẹni tó gbà tànjẹ ni ọlọ́run bá jí kó yíwa pé jọ́l kìyàmà ó ní dárul qarar ilé tó se pé òun ni ilé tó wà permanent oníbàá yóò wà permanent tọ̀tọ́ bá wá rí ọba sí ni pé a wá sí ìrìn àjò bẹ́ẹ̀ bá ń ṣe ìrìn àjò tó wà lórí ìrìn àjò ẹrù díẹ̀ ní máa ń mú lọ́wọ́ ẹrù díẹ̀ nítorí pé anybody tó bá ti lọ bìkan tó mọ̀ pé òun ò ní pẹ́ kú òun irú ẹni òun ò ní kọ́lé bó bá kọ́lé irú ẹni tó mọ̀ yí pé bá ibi tó ń lọ òun ò ní pẹ́ ń bẹ̀ kò ní ra nǹkan tí ò ní lè gbé irú ẹni tó mọ̀ pé ibi tó ń lọ òun ò ní pẹ́ ń kò ní ṣe prójẹ́tì tí ó kọjá ẹ̀mí ẹ̀ irú ẹni tó mọ̀ pé ibi tó ń lọ ẹ̀ kò ní kò ní ìyẹn ọ̀rẹ́ tó ṣe pé kò ní pẹ́ fi separate ara bẹ́ẹ̀ nílé ayé ṣe rí ń ó ní káwá bẹ̀ káwá ṣiṣẹ́ ṣùgbọ́n kankan mindful of ibi tá à ń lọ níjọba nǹkan bá ti wádé tó lóun mọbi tó ń lọ òun waste time ara ẹni àwọn mọbi táwa ti ń bọ̀ àti fi jọ ilé ayé ó ní táwọn èèyàn wa fún wa pé òun mà òun dá wa òun sì máa ń tà wá kò wá sọ fún wa pé àwọn nǹkan tí ń wù wá ni fún súnmọ́ ká mọ́ tá a ti ṣe ọlọ́ni zuyina linnas hubbu shahawat ọlọ́wọ́ bá ṣe lọ́tọ̀ fáwọn ènìyàn kí wọ́n fẹ́ràn nǹkan tó dáa tó wu ojú tó wu ọkàn ẹ́ mina nìsá kéèyàn fẹ́ràn obìnrin pé á ah, ọmọbìnrin yìí rẹwà kó sì jẹ́ tèmi ọlọ́run ló bẹ́ẹ̀ ni anybody tí bá ń sọ pé ṣe eré mi pẹ̀lú ìmánì tèmi èmi ò fẹ́ràn obìnrin kò pé kò pé láyé kò pé lẹ́sìn ọlọ́run lóhun dá wa pé ká fẹ́ràn pá èlé ìdá wọlbanin ọlọ́run lóhun ṣe lọ́sọ̀fà ká fẹ́ràn ọmọ tó pọ̀ ọmọ tó rẹwà tó yàn tó yanjú tó wá intelligent tó rí ṣe ọlọ́run lóhun dá wa ká fẹ́ràn owó tó pọ̀ ọlọ́run fẹ́ràn bẹ́ owó góòdì àti tẹ́tọ̀ ọlọ́run dáwà bẹ́ wọ̀lẹ́ìlì mọ̀sánwọ́mà ọlọ́run bá dáwà pé ká fẹ́ràn ẹ̀sìn nǹkan gùn tó wá design tán fàmì sí ká ní pé lágbẹ́dá láìkì mọ́tò ọlọ́run dáwà bẹ́ wọ̀lẹ́àr ọlọ́run dá ká láìkì pa lóko kẹ́ni kókó tá ni ó náà kó lágbẹ́dá ni ọlọ́run wá ní bóun ṣe dáwà bẹ́ òun zálìkà màtáwùl ìgbádùn ìgbésẹ̀ ayé ni wọ́lọ́wọ́ ìdáwó fọ́sùn ọ̀dọ̀ ọlọ́run wá níbi tá padà sí bọ́lọ̀ bá ṣe dá fún wà yìí ó ní ká lò wọ́n náà ni ṣùgbọ́n bá ṣe lò wọ́n ká lò ó lọ́nà táàfin mọ̀ padà sí ẹ́ ká lò nílò ẹni tó ṣe pé wọ́n yá wa ni ká lò nílò wípé wà ń sáré ẹgẹ́ fún àwọn sàábí ànẹ́bì kan gbọ́ nǹkan yé dáadáa kò jọ báwọn èèyàn tẹ́fẹ́ máa pretend lẹ́yìn lẹ́yìn ara pretense wa ni pé èmi ò nídìí owó pretense èmi lè fi ṣe wà yìí níṣẹ́ alkiyama lèmi ń wá ó sáà lè wá alkiyama táwọn sàábí ànẹ́bì àbí àwọn sàábí ànẹ́bì tán pé jù wá lọ ó mọ̀ fún katọ́ọ̀bù gbogbo àmọ́ ó ní pẹ̀lú àyà yìí ọlọ́hùn mọ́ ọlọ́hùn inna la nasatihu illa an nafraha bima zayyantahu lana alagbara kọjá pé ju pé in ló ṣe lọ́sọ̀ fún agbọ̀dọ̀ inú agbọ̀dọ̀ tàbá ní bá bá sọ wípé inú wo nínú tàbá ní ìrọ́lànpá wọ́n ló ṣe lọ́sọ̀ fún wa bó ṣe sọpọ̀ sílọ́sọ̀ fún wa sọ wípé bóyá inú wo òdùn tàbá ní ìtàkàn bí ó ní pé tó bá ti ṣe fún ajá náà sí tó ní kánà sí so mùsùlùmí èṣẹ́ ẹni tí ó sọ wípé ọlọ́run ọba mi ò fowó tó gúnmù fẹ́jọ́ kìyàmọ́ ẹ́ kò sí báṣù kankan níbi pé wọ́n sọ pé èèyàn jẹ́ tálíkà pé lábájá jẹ́ tálíkà ò torí náà wá súnmọ́ lọ ò lè jẹ́ olówó kò jẹ́ wèrè kò mọ́ súnmọ́ lọ ò lè jẹ́ tálíkà náà kò jẹ́ kèfèrí kéèyàn wá nítorí pé mi jẹ́ tálíkà ní tèmi súnmọ́ lọ́run irọ́ ni o ọlọ́run ọba òfin tálíkà òfowó ṣe olówó tí ó súnmọ́ ọlọ́run wà tálíkà tí ó jìnà sọ́lọ́run wà so tákùwà ní méjèèjì ta ló páyọ̀ ọlọ́run jù nú ẹ̀yin méjèèjì ẹni tí ó páyọ̀ ọlọ́run tó jẹ́ tálíkà ń bẹ ẹni tí ó páyọ̀ ọlọ́run tó jẹ́ olówó ń bẹ tó ń dáa ń béèrè nípa ọlọ́run bá gbogbo nǹkan wọn yóò olóòtítẹ́ lọ́sọ̀ fún wa dákùn ràn wá lọ́wọ́ jẹ́ ká lè náà síbi nǹkan tí ọlọ́run bá fẹ́ kókónù kókónù sọmọ́rùn kàtọ́bì ló sọ bẹ́ẹ̀ pé nílé ayé wa ọlọ́run bá ti dá àwọn kan kalẹ̀ sọ pé a máa lé bọ́tá bá ti ń lé ká má máa gbàgbé ìgbé táwọn kan bá ń lé primarily àwa ń lé secondarily àbá ń lé tertiary ẹ́ táwọn kan bá ti ń lé táwọn sọ di main issue táwọn kan lé tán sọ di end in itself káwa kan máa lé as a means to an end ìdí mùsùlùmí nù bá ń tó fẹ́ para rẹ̀ torí owó tó ṣe tán láti wà lọ́nà haramu torí pé òun sọ owó jíjí ni end in ni bó bá mọ̀ pé nǹkan méjì lórí létí owó kò ní ṣe bẹ́ẹ̀ méjì owó ní ẹ̀yẹ́ ti gbọ́dọ̀ pàṣẹ méjèèjì àkọ́kọ́ òun ni wípé ọlọ́wọ́ bó bí wá àdísàbówó àtàwọn yòókù náà fájọ́ la tazulu qadama abdin hatta yus'ala an arba gìgísẹ̀ ẹrú méje ẹrú mùsùlùmí kò ní yẹ kò ní kò mìtọ́ àtọ́lọ́wọ́ fi bí nìkan mẹ́rin ara tí ó bí ní pé àmáàlìhí owó rẹ̀ mìnà àìnà tẹ̀sẹ́báhù wọ̀ fi ma àǹfàkọ̀ ibo ló ti rówó iṣẹ́ kí ló ṣe tó fi rówó ọlọ́wọ́ àtà rẹ̀ ṣíṣẹ́ àláàlì ni wọ̀ fi ma àǹfàkọ̀ ibo ló náà tó kìí ṣe ibi tó náà sí nìkan là ń wà bẹ́yàn bá ti lọ lè dá kó bára rẹ̀ tó lọ lè wówó pé tó bá ti rí lọ́nà àrámu òun máa fi kọ́ mọ́sálásí ọlọ́run ò fẹ́ tí mọ́sálásí lẹ́ tí mùsùlùmí méjèèjì lòun yóò mọ bóòlù ṣe kó wówó bẹ́ẹ̀ náà tún ni pé ọmọ nínú àwọn kan ìjà ọmọ orúkọ abẹ́ ọmọ mi bẹ́ẹ̀ ni ẹ̀yìn náà ṣùgbọ́n it's a means to an end bó lọ́mọ sí gbọ́dọ̀ jẹ́ ọlọ́ni bàbá mùsùlùmí bá ti ń wọ́ ọmọ tí ń wówó almalu walbanun owó àtọmọ zinatul hayati dunya ọ̀sọ̀ ilé ayé ni walbaqiyatu salihatu khairun inda rabbika thawaba àwọn nǹkan tí ó ṣẹ́kù ní dáadáa òun ló lóore lọ́dọ̀ ọlọ́run ó mì pé ń jọ tá a bá ti bímọ tá a bá ti lówó ó gbọ́dọ̀ fi súnmọ́ àwọn ọlọ́run a tó gbọ́dọ̀ fi ṣe lọ́n bẹ́ òun ri rí wípé ọlọ́run ọba mọ nàréètì fún wa kùránì àwọn tí wọ́n bímọ tọ́mọ jẹ́ source of ìbànújẹ́ fún wọn tá fi kó bára wọn lọ́dọ̀ ọlọ́run yóò sì tún sọ fún àwọn tán bímọ tọ́mọ jẹ́ kíni tó jẹ́ source of ìdùnnú fún wọn ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ń wà nílé ayé tí ń wọ́ ọmọ ó gbọ́dọ̀ ní rẹ̀ hablana min azwajina wa zurriyatina qurrata ayunin wàjálná lilmuttaqina imama ọlọ́run o àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa tó bá fún wa jẹ́ kí wọ́n dá kányàn kányànjú tó ìpé tàbá tí wò wọ́n bá inú wó máa dùn àmọ́ kò parí síbẹ̀ wàjálná lilmuttaqina imama ṣe wá lásíwájú fáwọn tápáyà ọlọ́run kí ni ti mùsùlùmí òbí yàtọ̀ ó ní pé tẹ́ bá ti wo gbogbo attention tá ń fáwọn ọmọ lónìí àti gbogbo investment tá ń ṣe fọ́mọ àti gbogbo school tá ń fáwọn ọmọ sí kí ni mutual school nísìn kí ni vision kí ni mission gbogbo ẹ̀ lónìí to produce future leaders àbí gbogbo school interpretation kankan ní future leaders náà ni àbí future náà ni future leaders future leaders àwa ni sóorílẹ̀ ìtànkọ̀ òun ò kó pé torí sórí future mi ni ọ̀la lídà mí ní àṣíwájú àdídẹ̀kọ́ ni àwọn tí wọ́n mú kókè ìtàngbé kókè àwọn náà lọ́gá lídà làwọn náà àwọn aṣẹ́wó náà ní ọ̀gá àwọn kidnappers náà lọ́gá ọkílóítà ń dákọ̀ future leaders kùránì ti bá akọ́ tó ní waj'alna lilmuttaqina imama jẹ́ ká jẹ́ lídà fáwọn tó páyọ̀ lọ títí wa tọ́bá lè fà jẹ́ so kìí ṣe kútọ́lì ìlànkà làwọn sọ bóhun bá ti kó gbogbo ojúwó tẹ́ tí èsè mùsùlùmí abẹnjó gbẹ́sìn ọlọ́run ọba ayé tó pé òun fẹ́ jẹ́ lídà òun fẹ́ jẹ́ lídà wọ́n ni lídà oore làwọn fẹ́ jẹ́ lídà èyí tó ṣe ikọ́ ọlọ́run ọba á sì rí yọnu ẹ̀ torí pé méjèèjì lọ́rùn bá dákọ̀ ọlọ́run láwọn anábì ọlọ́run wọ̀jà aláminú àhímátà yadúnà bí amúrínà àwọn anábì ọlọ́run ọba àṣẹ wọn látiwájú tí wọ́n ń gáìdà àwọn èèyàn pẹ̀lú àṣẹ aṣáájú làwọn ìgbà tó bẹ́ sọ̀rọ̀ fìrà ọ̀nà nǹkan òní wàjà aláhùn àìmọ̀dán yad'una ila an-nar àti wọ́n lásíwájú tó ń pèpè lọ síbi iná aṣáájú làwọn náà ó tún sọ pé wà innakafu aymanahum min ba'di ahdihim wa ta'anu fi dinikum faqatilu a'immatal kufri innahum la ọlọ́pàá nǹkan ní àwọn aṣáájú kèfèrí aṣíwájú láwọn náà a mọ́ ti mùsùlùmí ní kọ́lọ̀gbẹ́ni tànáwó tààrán mọ́ ń lè gẹ́wú tànáwó ribiribi tànáwó tààrán mọ́ ń lílù ègbò tànáwó ribiribi the only thing tàbí gbàpá achieve anything òun ni pé kọ́mọ̀ yẹn o ó jẹ́ tí ó bá di jẹ́rẹ̀ nìsìn dédé kan ìwà àtàwọn kèfèrí awéṣẹ́ bó la ṣe mọ̀ ó ní pé ẹ wo bá sọ fún àwọn nípa Musa àti Khadir the second episode ni pé wọ́n rọ́ ọmọ kékeré kan fàntọ́lákọ́ àtà ìdá alákìyà àgùlámàn wọ́n rọ́ ọmọ kékeré kan fàkọ̀tálà Khadir pa kọ́lá àkọ̀tẹ́tẹ̀ náà sàn zakiyyà tàn bẹ̀rẹ̀ ìrìnà wá ti wá pẹ̀yẹ̀ mí kan tó mọ́ láìsí pópáyàn làkọ̀ jíta ṣe ànọkra ní tó ṣe ìburú jáyẹ̀ ìgbà tí kọ́dù rọmọ sàlàyé fún ní fàámàlù gùlámù tó rọmọ tápá fàkánà obi mùmìnì àwọn òbí rẹ̀ méjèèjì mùmìnì ni wọ́n àmáwọn òbí rẹ̀ méjèèjì wọ́n fẹ́ràn bá wọn wà kúfúrọ̀ ẹ̀rù ń bà wá pé tọ́mọ̀ bá lífù torí ìfẹ́ tí wọ́n ní ti bọ́ mọ́ bá di kèfèrí àwọn náà di kèfèrí ọlọ́run fẹ́ràn àwọn òbí rẹ̀ kò fẹ́ kán di kèfèrí àwa ni obi fi ní kí n pa bọ́sí wápá wọn wà rádínà ayúbdìláwò máa rọ́gbù orí pé ìsọ̀ ọmọ ti fẹ́ di source of so tó mi pé àtọmọ àtowó kò nítumọ̀ kankan nípajọ́ àkìyámọ̀ yẹn àfi téèyàn bá lò ó láti fi púùsì yọ́nà ọlọ́run gbogbo ẹ̀wà ni gbogbo nǹkan táwọn ilé ayé ṣe wá rọ́mọnìyàn ọlọ́kàn fún wa fírídọ́mù ni wọ́n bá fọmọnìyàn lẹ̀ òun gbóhùn mọ́ tó ń wá bẹ́ẹ̀ni wọ́láhì ọmọnìyàn ẹ̀yàn máa wò ó nìsín ilé ayé náà láwà

ìdí wínú tọ́sẹ̀ mọ̀ pé tọ́lọ̀ bá wá yọ sí tó bá fún lówó lè púpọ̀ wọ́láì àwọn òkà mẹ́rin pé tó bá rí òkú ibi tínú lóòdù ló sì kú hmm? táwọn àpé lágbájá ní ìsìnkú ah, wọ́n kàn fún lówó báyìí ibi títí ah, ah, ó sì kú ẹgbẹ́ àkìlọ́lọ́ tó wá fún lówó sí báyìí lágbàdà tó wí àwọn owó kan wà bẹ́ẹ̀ táwọn èèyàn tó pé tó bá ní lóòrù kan tó dárọ̀ wọ́n di wèrè ni kọ́dà yìí tí ò tí tó irú owó òun àwa gan máa ń di wèrè rẹ̀ ẹ́ a máa ń di wèrè rẹ̀ advert kan rẹ̀ tí silent bank ń ṣe báyìí tó pè ní five minute five minute madness ẹ̀ mà bọ́yá five minute madness ló pè dó òun wí ikú wì ni ẹni òun fẹ́ apply fún loan in five minutes wọ́n bá approve loan rẹ̀ sẹ́wọ̀n bí ó ṣe rí bó ṣe ṣe haramu ní lónù báńkì o àfi tó bá jẹ́ báńkì Islam nìkan kì í ṣe loan làwọn ń kí fún yà olókọ tí wọ́n ń pè é pọ̀ pọ́mọ̀nìyàn òfẹ́ kan mọ́ tí ń wá bó bá rówó bí jẹ́ ń bí ọlọ́run pé ọlọ́run fún lówó tó bèèrè nù ó lè kú kó tó dàrọ bówó rẹ̀ wọ́n sì fẹ́ sọnù ó lè dàmú kó tó dijọ́ kejì orú ijọ́ tẹ́yàn bá wà nílé ìjọ Friday kẹ́yàn wá lówó orújọ́ Friday orújọ́ Friday níbi aago mẹ́jọ kó máa wá rìsífù debit aláàdì tẹ́ẹ̀mọ́ ẹmọ́ túnmẹ́ rẹ̀ ha ó ti fẹ́ ìyá wèrè fún ó di Monday pé hmm? a ó ṣe wá jẹ́ Friday kó bàtẹ̀ jẹ́ Thursday mo fẹ́ lọ báńkì lọ́la àwọn ẹ̀báńkì ò ní sí irú wèrè tó ṣe hun tó ti kú ó pé tó ti tó bá sà lówó rẹ̀ tẹ́ gbogbo abá àṣẹ ìjòkó ìta ní púpọ̀ nísìn àmọ̀ pé nù sinmi láwà tẹ́rà wà tó owó tí ìwòwò dọ́làsì ìgbádùn làwá wà tẹ́rà tó wọ́n ti ń wọ dọ́là ojoojúmọ́ làwọn òwe tí dọ́là ń di ah, wọ́n lọ tún di hundred náírà tó ti di ah, ah, eh, gbogbo ẹ̀ ní ọmọ sẹ́pẹ̀lẹ́ ìwà láyé ní ìṣẹ̀lẹ̀ yóò ṣe dá o àwọn tó bẹ́ẹ̀ sọ nǹkan jì tí àwa tẹ́lẹ̀ kò million tẹ́bí náírà làwa ń ná ọ̀dà ọlọ́ọ̀bà yẹn yẹn àbíbẹ̀kọ́ tálíkò mọ̀rú gbárò tó ń wa olówó ń ṣe yálàyà wàhálà o wàláhì wàhálà tó lówó ń ṣe jùlọ tálíkà lọ o iṣẹ́ ìtẹ́gbì kówó yẹ kówó máa ń sin òun ní sin owó òun ní sin owó nínú àwọn kòlàfà Islam Abu Ja'far al-Mansur lásìkò ìgbà tó wà ní kìláfà nínú àwọn kòlàfà ó wá ní ọ́nkù kan ọ́nkù rẹ̀ jẹ́ Suleiman bin Ali bin Abdullah

láti máa sọ́rọ̀ kí dákùn tèsì dé ìbáyé sí kó sì fún owó ẹ́ àwọn náà wá ń sọ láàrin pé ah, ah, kí kí àmìrù bá sọ́rọ̀ kó sì nàgàwó wá báyìí kó sì bu owó lù wákàtí dolówó ó wá gbọ́ bó ṣe gbọ́ ó bá wọlé ó lọ kó gbogbo góòdì sílíbà àwọn ìyàwó rẹ̀ pé ah, wọ́n ní kí sàwọn dolówó ó wá kó látòrí pẹ̀tẹ́ẹ̀sì ó wá ń dà sí wọn látòrí pẹ̀tẹ́ẹ̀sì sẹ́wọ̀n tí wọ́n tẹ̀ wíṣì lásán ni ó wá ń dà lẹ̀ tí a ti rí báyìí

ọlọ́run bá gbọ́mọdé ó gbọ́mọ mẹ́wàá dé ó bá sálọ wọ́n ẹ̀sẹ̀ ń pè ní pé máa bọ́ máa bọ́ wọ́n sálọ ẹ́ olólùwọ̀n wọ́n mọ̀ nígbà tó padà rọ́mọ táwọn ẹ̀sẹ̀ àtìsì rẹ̀ ní gọ́ọ̀nà sẹ̀mọ́dé ìyàwó gọ́ọ̀nà sọ pé ẹ má wọ́ọ̀lì má sálọ má bọ̀ wá àti sí wà lólóògùn ọmọ ọmọ ti dé bẹ́ẹ̀ náà lẹ́rẹ̀ èèyàn tó gbá ọlọ́mù fẹ́ kọ́lé ó bá kọ́lé tán olóhun ni the latest design

oníwọ̀n tó fán kíláàsì tí wàhálà tẹ̀wà pọ̀ débi ilé òun fẹ́ èmi àti àwọn òmìnira wà mú balẹ̀ wá ní ìwọ bẹ̀rẹ̀ láti ẹni mẹ́ náà bẹ̀rẹ̀ láti ẹni bí àmọ́ wá gbálẹ̀ pàdé ara wa iṣẹ́ yí pé ń jọ pé kó sì jẹ́ yàrá kan wàhálà yìí ó ra wàhálà ṣe rí nǹkan ò bá ti ní òun ló níyì bẹ́ẹ̀ lọ̀rọ̀ ayé ṣe rí bẹ́ẹ̀ sọ èèyàn ma ń ní ni ní déédé nǹkan tí yóò fi múyàn dọ́dọ̀ ọlọ́run bá lálàáfíà èèyàn ń ní ni ní déédé nǹkan tó ṣe wípé yóò lè fúnyàn nílẹ̀kùn lọ́dọ̀ ọlọ́run èèyàn máa ń ní ní ìkéyàn fi ń wáyọ̀ ọlọ́run ti di end in itself mo fẹ́ sọ fún yín tí ìbá jẹ́ pé Kùránì tọ́lọ̀ fi kẹwàá tọ́lọ̀ fi Islam kẹwàá tálẹ̀ yóò rò pé yóò sẹ́ ẹni tí ìbá ṣe mùsùlùmí ẹ mọ̀ wọ̀rọ̀ tún fẹ́ sọ yìí ṣáà pé gbogbo alamọ̀ pé reality ni wípé ọ̀nkanukú mẹ́ntó kọ̀kọ́ kú àbí bàbá lè sáájú ọmọ ọmọ lè sáájú bàbá ẹgbẹ́ ni bàbá lè ìyá lè kú sáájú ọmọ ọmọ lè kú sáájú ìyá bẹ́ẹ̀ kọ́ reality ni àríjọjọjúmọ́ bọ̀tẹ̀yẹ wo ṣẹ́ ẹ ti ṣe jẹ̀rí fẹ́ni tí èsè mùsùlùmí kó fẹ́ kọ wíìlì kó kọ wíìlì bàbá jẹ ó ní kí bàbá náà wá mú báyìí kẹ́ rántí yóò àzúmù ní pé bàbá gbọ́dọ̀ kú sáwájú àwọn èèyàn rántí rẹ̀ wọ́n máa rántí ti yá ẹ́ wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà bàbá òjì kọ́kọ́ lọ ìyá ní ó kú ó lè gbẹ̀ẹ́ mọ́ mi bọ̀t kólóhùn fẹ́ kọ́ àdéjọ́ fọ́dí pé ẹ fún bàbá mi náà báyìí kọ́sí mo lè kú sáwájú wọn lẹ́lẹ́ èrò èrò ọlọ́run bá díjé káwàá mọ̀ pé mùsùlùmí ni wọ́n o nígbà tọ́lọ́run fẹ́ pé ogún ó pé ti bàbá fọ́mọ èyí tọ́mọ ó gbà lọ́dọ̀ bàbá ìdí bàbá náà gbà lọ́dọ̀ ọmọ pé reality nù táwọn bá ti ń kàdájọ́ àwọn ti mọ̀ pé reality nǹkan kan ò lè change ẹ̀ tẹ́lẹ̀ ìsáà máa ń ṣe over my dead body òsì kan ní jẹ́lẹ̀ ẹ̀ àìkíníkan ìkíníkan tó pé ah, ẹ́ òun ṣe kíní kan kíní kan kò sí reality in Islam wọ́n sọ fún wa sọ tó pàtí wá rí bẹ́ẹ̀ tá a mọ̀ pé ilé ayé tá a wà yìí ilé ayé pé ọlọ́run ọba ó fẹ́ ìdẹ̀ra ló ṣe fún wa kó dá wa in the first instance báwo la ṣe lò báwo la ṣe gbọ́dọ̀ ló ń bẹ́ the first thing a gbọ́dọ̀ ọkọ̀ ṣe oúnjẹ di fáàkọ́ ọlọ́run ọba dá káti mọ́ gbàgbé ọlọ́run bá tó sọpẹ́ ẹ̀yẹn fún pàwà ńlẹ̀ ayé torí pé ìdẹ̀ra ọlọ́run bá mọ̀ ṣe fún yàn ìran mẹ́ta ni lárúbáwá oko ó wọlé tó Haruna Rashid nínú àwọn khalifa kò làfáà bọ̀ nílá bàtìlò náà ó wá fẹ́ sàdúà àdúà tó wá ṣe fún yìí ń sàdúà àwọn ìdẹ̀ra mẹ́ta tọ́lọ̀ máa ṣe fún kálukú ọ̀pọ̀lọpọ̀ owó àìpé attention ibi láti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù bẹ́ẹ̀ bá ti fẹ́ mọ́ irú ìrìnàjò rẹ̀ nílé ayé kọ́kọ́kọ́ wò pé oore tọ́lọ́wọ́ bá ṣe fún kò sẹ́ni tọ́lọ́wọ́ bò sóre fún kò sí àmọ́ tí ń sọ fún Harun Rashid ó ń ṣàdúrà fún ó ní yá amírọ̀lù mọ̀mìnì ìwà aláṣẹ mọ̀mìnì sàbátọ̀ lọ́hù aláìkúmù ní amọ̀lẹ́tì àǹtà fi ha ìdẹ̀ra tẹ́ wà ń bẹ̀ ní ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún yín ní tẹ́ wà ń bẹ̀

sẹ́ẹ̀mọ̀ pé táwọn kan fi ń commit suicide ni pé olóhun wáyàwó lájọ òun ò ríyàwó àbí ìdálómi wọn ní tètè ayé rẹ̀ tí fi lọ ní ológun ẹ̀dàkùn wọn láì ríyàwó fẹ́ ah, ọkùn mọ̀ pé ìyàwó báwo kí ló ń kò ṣe ah, èmi ni wọn tó ni pé wọ́n tó fẹ́ wọn ni ọ̀sẹ̀ wá ní tó ń wá ní oníṣòkò kásìdẹ̀ra ó tẹ̀kẹ̀ for granted ìdẹ̀ra wá wà nù rẹ̀ báyìí kọ́lọ̀ ọba kó bá wájé kó láàsì pẹ̀lú pé ká lè dúpẹ́ rẹ̀ lb ṣe ń sọ ìṣọ́ karùn-ún mọ̀mọ̀rú dẹ̀ra tó náwà nú ẹ̀ bàbá fẹ́ mọ̀ dè fà pé gbogbo wa wà ní báyìí náà báyìí tá wà lálàáfíà báyìí tá ń sọ̀rọ̀ tá ń gbọ́ báyìí ìdẹ̀ra ńláńlá ni pẹ̀lú pé ká lè dúpẹ́ rẹ̀ ẹlẹ́kejì wàhákọ́kọ́ lẹ́ka ní àm aláti ìtẹ̀rùjú ha ìdẹ̀ra táàrà pé kó tẹ̀wà lọ́wọ́ kọ́lọ̀n jẹ́ kó tẹ̀wà lọ́wọ́ kí ló kí láti jẹ́ kó tẹ̀wà lọ́wọ́ jẹ́ ká lè ro dáadáa sóhun lè tẹ̀lé pé ìtẹ̀lé rẹ̀ tẹ̀wà lọ èyí tá ti ní nìsí kọ́lọ̀n jẹ́ lè dúpẹ́ èyí táàrà kàn kó ṣe wípé ọ̀nà tọ́lọ̀ yọnu sí láti lè tọ̀ àdúrà tẹ́ ká máa ṣe ah mo ń fẹ́ nǹkan bá mo fẹ́ nǹkan bá ọlọ́run o bí ìṣe ń fẹ́ yìí kò ní pé ọ̀ntíwọ̀ ọlọ́run bá yọ́nú sí tó fi lè tẹ̀mí lọ́wọ́ ẹlẹ́kẹta wà rọ́fàkà ní àmà alẹ́tì àǹtàfí ha wọ́n láta ha ní tàṣíkòrò ha kọ́lọ̀n lè fi mọ̀ wá kó lè fi hàn wá kó lè fi jẹ́ ó yé wa àwọn ìdẹ̀ra tó yẹ pé a wà ń bẹ̀ ní tìtùgbà mọ̀ ní dẹ̀ra àwọn ìdẹ̀ra kan bẹ tá mọ̀ ní dẹ̀ra àwọn kan bẹ tá mọ̀ ní dẹ̀ra torí bá mọ̀ ní dẹ̀ra àdúpẹ́ rẹ̀ àwọn ìdẹ̀ra kan bẹ tá mọ̀ ní dẹ̀ra tá àdúpẹ́ àwọn ìdẹ̀ra kan bẹ tá tọ́rọ̀ bá ṣe fún àtá mọ̀ ní dẹ̀ra ẹ́ tó yẹ pé torí bá mọ̀ ní dẹ̀ra lè ṣe ká dúpẹ́ ẹ̀yẹ́kí fún ilé example ní ìsìn báyìí <clears throat> tán bá sọ fún wa wípé bí gbogbo wa ṣe dìde láàárọ̀ yìí lágótá dìde ara wo wúwo tàbí dìde hmm? a wá fẹsẹ̀ wa rìn láti ìta wà sí mọ́síláṣí a ní kàpẹ́dẹ̀ rà ní àwọn èèyàn rìn náà níjọ́ àbáríyàn tí ó rìn láti ó so ìdẹ̀ra mẹ́tẹ̀ẹ̀ta àwọn kọ́lọ̀wọ̀n ọba èyàn gbọ́dọ̀ rántí rẹ̀ òun ló fi lò pèsè àìwán ìdẹ̀ra tàà wà ń bẹ̀ báyìí táwà náà tún rẹ̀jẹ̀ nídẹ̀ra kọ́lọ̀ ìdẹ̀ra tá a wà ń bẹ̀ tá a ti mọ̀ nídà kọ́lọ̀ fi hàn wá pé dẹ̀ra ni ká lè dúpẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun ni dẹ̀ra náà tọ́ bàbá ti wá mọ̀ báyẹn tàbá máa láwọ̀kan a gbọ́dọ̀ wá jẹ́ kí ẹlẹ́kìí tá gbọ́dọ̀ ṣe ọlọ́run sọ pé ìjọmọ nìyàn láìṣe mùsùlùmí innal insana la kanud ọmọ nìyàn kanud ní fọlọ́wọ̀n ọba rẹ̀ kí n túnmọ̀ kanud àwọn àfáàsán tó pọ̀ lórí àmọ́ náà àwọn ìtumọ̀ tá fẹ́ mú òun ni túnmọ̀ Hasan al-Basri ó ní alkanudu ó ní alawamu li rabbi ẹni tí ó mọ̀ blame ọlọ́wọ́ bá rẹ̀ tí ó mọ̀ blame ọlọ́wọ́ bá rẹ̀ yà ó dùn mọ̀sọ́ ìtọ́ ibi tọ́lọ́wọ́ bó ti ṣe dáadáa fún tóun fi gbé bẹ́ẹ̀ oníṣẹ́ ìgbàjímọ̀ ń wáṣẹ́ ìrìṣẹ́ mọ́ àbúlá èmi orí wọ́n lé ní nle ń lé èrìkẹ́ sẹ́mi nìkan ní wáìmì wáìmì àwọn wáìmì mùsùlùmí nù wáìmì ẹ́ òun náà pé ń kà náà jù wọ̀yẹ́ ní àm yóò lè máa kà yóò máa kà yóò máa blé mọ́lọ́ àwọn tó ba àmọ́ wọ̀yẹ́ ní àm yóò gbàgbé ìdẹ̀rẹ̀ ọlọ́ ọlọ́run bá sọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run sọ̀rọ̀ ìfún tọ́ ọba ti wá mọ̀ yẹn náà a gbọ́dọ̀ jẹ́ kanúùtù a gbọ́dọ̀ jẹ́ kanúùtù ṣe rí bí láti mọ̀ wípé ọlọ́run bá sọ̀rọ̀ fún wa o ní pé àwọn orí kan bẹ tó bá wà ńlẹ̀ là máa ń béèrè mí ẹgbọ́n àwọn orí kan tó bá wà lèyàn máa kó sì lẹ́sọ̀ áfíríkà ló ní cancer of believer ṣe àrò pé wẹ́n wọ́n mọ̀ sọ pé òun fẹ́ kọ́lé ń wá design tó design bò ẹ́ bẹ́ẹ̀ bá ní kidney problem tó ló kidney ó ní kidney failure tó ó mọ̀ sọ pé bá ń ra wọ́n yóò mọ̀ wò pé òun ò lè lò ó ẹ́ táà ń fọkàn lọ́kàn táà ń ra kàn pé alálàáfíà ni ẹgbọ́ pé kẹdàyà wish pé mo wish pé kí ọlọ́run ọba gbogbo ìkó ìkó fún mi ẹni tó fi ń wish rẹ̀ ó ní pé ó ní liver cancer ó sì ní kidney problem tó bá sọ pé tọ́ ìdí mo fẹ́ orí pé kọ́lọ́run bá fi mí jẹ ọ̀gá èmi ní kí n jọba èkó tó ní tó fi ń wish ẹ̀ ó ní pé ó ní brain tumor ee nítorí lè wish ẹ̀ lọ bọ́ bá ní àà ah, èmi báyìí kó pé tí president bá ti ń bọ̀ báyìí ní kí n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ́ ohun tó fi ń wíṣẹ̀ ní pé o ní Alzheimer's disease tó bá bẹ̀ẹ̀ kan ti ní pé bẹ́ẹ̀ bá ti nílé èyàn wíṣì fún nǹkan mi ó ti kanlẹ̀ bá wátánù tó fún pàwà tẹ̀ ń rí bí wíṣ ìtumọ̀ pé ìjẹ́ra àkáti wà ń sálẹ̀ tá a I take it for granted òun làwọn tí wọ́n ń sọ́dì ní ẹ́ abágbá máa sọ theory of needs so hierarchy of needs need management bábá ti tó kalẹ̀ a ní physiological needs àbí lẹ́yìn rẹ̀ psychological needs ẹn tí ò bá ti jẹun láíláyé tí òrùn jẹjẹ kò ní máa sọ pé ah, orí mi fín ẹgbẹ́ kò tí ìjẹun ebi nípa ẹgbẹ́ mi ló jẹ pé no no no mi ò láìpò sí àdírẹ́sì mi yẹgbọ́ àdírẹ́sì ẹgbẹ́ àdírẹ́sì òun ò fẹ́ kẹ́gbà fún òní bálù kankan kò sí bálù mọ́ kò sí bálù lẹ́yìn ìgbà tó bá jẹun tẹ́lá mọ́ wíṣì fún nǹkan mi dẹ́yìn tí ò sí ìrò jẹjẹ sí yóò bèèrè wíkẹ́ ìdúró jòyè ẹlẹ́bẹ̀rẹ̀ because ní ìjà alákọ̀ọ́kọ́ physiological ní ìsìn kò tí ìrìyànjú tẹ́tẹ́ bá ní ìyànjú tẹ́n tó bá gbé tó bá fi ń sọ mi ìdẹ̀lá kan ti wà ń sàlẹ̀ ló fi graduate sáà mọ́ ń dúpẹ́ rẹ̀ ayé dúpẹ́ o ẹnu èyí tọ́lọ́wọ́ bò tí ṣe fún àwọn nìkan là máa ń sọ bàá tí ò bá ti ṣe lé ìrìnàjẹ́ wáìmì tẹ́gbọ́n bá tó wá ṣèdẹ̀lá fún àtàkọ́ bá tó wá fẹ́ mú wa gan ni ó tún fọ́ ní nílẹ̀ Yorùbá ń jọ tẹ́yàn bá ti pé àwọn ní àkílẹ̀ ń wá ẹni wà láàyè ilé kan bẹ̀ tó wà lọ́kọ̀ mímú fẹ́ kọ́ òsíwákọ̀ ọlá àti tán wọn ni ilé ta kọ́ ní gbogbo tó pé dánú ọlọ́mọ bìtọ́ ẹ̀sọ́ tó wà nílé o kí lè bá wó lù mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ bá dúnmọ̀ pé àná ló ti wá kọ́ lé o ẹ̀ ní kàtílẹ̀ rámọ́ o ìdára ní o ẹni ilé ìtọ́lọ̀ ìṣègùn yóò dáadáa pẹ̀lú kójú ẹ́kùn kó mọ́jù kọ́lé ó bá ra mọ́tò tán tí mọ́tò bá lásìdẹ́ntì tó pa ẹ̀ ní ká mọ́tò sí dẹ̀ra mọ́ hmm? bẹ́ẹ̀ bá lọ báyàwó ẹ̀ tẹ́fẹ́ ṣe táàzí àfúngbà ọlọ́kọ̀ rẹ̀ kú àmọ́ ètẹ̀ ìjádúpẹ́ bọ́lọ̀ sí mọ́tò tó rà tó jẹ́ dẹ̀ra náà ló pa wọ́n tẹ́ bá sọ níjọ́ aláwọ̀kọ́ tí mọ́tò tí láti ẹgbà ẹ̀sọ̀múyàgbà àmàdúgbẹ́bọ́lọ̀ alhamdulillah bá dúgbẹ́bọ́lọ̀ wọ́lẹ́ ọlọ́ọ̀ṣẹ́ dáadáa fún bàbá Ahmadu

tọ̀sán náà bá wa ilé ìwé tó bá wa ṣe bá wa ṣe kí làwọn ń tara wa fún ẹni tó bá fi lọ fi ọ̀nà tí ó da wádẹ̀ẹ̀rẹ̀ ọlọ́run ọba ń fi àjẹrà rẹ̀ ní torí jọ títẹ̀ ìyá bá padà nǹkan lọ́wọ́ ni ó túláàsì ọlọ́run bá yé wa pé lẹ́bù nìyẹn ń bẹ ọ̀tọ̀ bẹ́ẹ̀ tó jọ mọ̀ ní yóò ṣe ronú ọ̀tọ̀ ni ọlọ́run ọwá fẹ́ gbé ká graduate kó lẹ́gùn yẹn ká ronú bí mùsùlùmí ó ṣe ronú báwo ni mùsùlùmí ó ṣe ronú ọlọ́ni fa'ammal insan ọmọ nìyàn idha mabtalahu rabbuhu tọ́lọ́run ọba rẹ̀ bá tẹ́ẹ̀sì ẹ̀ ẹgbẹ́ o tọ́lọ́run bá tẹ́ẹ̀sì fa akramahu ọlọ́run bá pọ̀nlé òfin ní tiwa ọlọ́run lóhun tẹ́ẹ̀sì

tálíkà tó jọ́sọ̀ ọlọ́run bá ń bẹ olówó tó jẹ́ni ọlọ́run bá ń bẹ olówó tó jọ́sọ̀ ọlọ́run bá ń bẹ tẹ́ẹ̀sì ní méjèèjì tó ibi tó bá ti wá bára rẹ gbìyànjú kó páàsì tẹ́ẹ̀sì bó bá ti páàsì tẹ́ẹ̀sì òun ní wá dì sáìdì pé bóòlù sí ọ̀dọ̀ ọlọ́run kéde tó ní ọlọ́ni wà má amúwálùkún wọ́la olálùkún bí lẹ́tù tukọ̀ríbùkún ẹ́ ìdánà zolfa owó yín àtàwọn dúkìá ọmọ òun kọ́ pé ẹ lówó ọkàn àwọn tó lówó wà ọlọ́run sì fún alẹ́ ìdáǹgbò àwọn tí wọ́n lówó kọ́nà tán tó lójú àwọn kèfèrí lọ tán tó fowó sàkó sáwọn kèfèrí tó èèyàn lè lówó kéèyàn jẹ ní ọlọ́run àmọ́ mọ́jẹ̀mú rẹ̀ ni wípé kéèyàn wá lọ́nà àlàálì ó sì nà sọ́nà àlàálì èèyàn lè lọ́lá kéèyàn jẹ ní ọlọ́run ẹ́n mọ́jẹ̀mú rẹ̀ ni wípé kéèyàn bá ti ní nǹkan tọ́lọ̀ bá yọ́nu sí ní kó fi ṣe èèyàn lè nípò kó jẹ ní ọlọ́run èèyàn lè jẹ́ tálíkà tó pé inú ná sàlẹ̀sàlẹ̀ ni ó wà

ọlọ́run afẹ́ fi hàn pé èèyàn lè jáde bí ọlọ́run kó jẹ́ mùsùlùmí kó jẹ́ mùmìnì kó jáde bí ọlọ́run kó lówó kó lọ́lá kó tó wá sàkọ sẹ́ni tó pé kéfèé nílò òun tó náà rò pé òun lówó kó sọ pé owó tí ò jámọ̀ kankan kí ló dé nígbà táwọn yóò sọ pé wáyà kan fún kan fún túlẹ̀ mọ́ ní àdíyà kan fún ní gífì ó ní àtùmídúnẹ̀ ní ìbìmọ̀ èmi lẹ́gbẹ́ mọ̀ fún lówó anábẹ́ ọlọ́ni sọ yóò yìí tó pọ̀dé àtùmídúnẹ̀ ní ìbìmọ̀ so èmi lẹ́gbẹ́ mọ̀ fún lówó fàmà àtàní ọlọ́wọ́ kẹ́rù mímọ̀ àtàkùn ìtọ́lọ́wọ́ bá fún mi lóore jù tó fún yín lọ bẹ̀rẹ̀ antum bi hadiyatikum gift yín ojú ọyín lójú kí ni Sulemani kan ṣe nígbà ó dé nígbà bí palace Sulemani ṣe rí ó sókè orí ti ń dá sáfi ṣe ń wá ń tẹ́ yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ ọwọ́ fi tọ́ọ̀ṣì ah, mi kí lẹ́rù kó bàbá sọ̀rọ̀ fún ìdírí sọ fún wa ní pé kú fúrú ò pé ìbílẹ̀ ẹni a bẹ́ẹ̀ bá ti jẹ́ kéfèé rí báyìí máa ń lówó ọlọ́run fẹ́ kẹrù bẹ́ẹ̀ èyàn lè jẹ́ mùmìnì kó jẹ́ ọ̀nà bí ọlọ́run kó lówó kó wá sí pé yóò tún wá sàkọ sí kéfèé rí pẹ̀lú tówó rẹ̀ tẹ́ yóò jẹ́ pé gbàtówó ju owó lọ kí lówí onírọ́bì ẹni dọ́lámtù náà sí ọba bìlìkì sọ pé mo sàbòsí fẹ́mi ara mi pé àti rò pé ibi táwọn wà náà ni ìfẹ́ parí sí wà aslamtu máa Sulaimana lillahi rabbil alamin ọlọ́run mo gbà mo gbà fún Sulaimana lónìí èmi náà di mùsùlùmí owó jowó lọ ni ilé ayé kanu ìdí Sulaimana fi ṣe lọ́mọ́ta kí ló fi ṣe lẹ́yìn bàtọ́lọ́ bá ṣe dáwó ní rabbi awzini an ashkura ní ìmọ́tẹ̀kà lẹ́tì an'amta alayhi ọlọ́run ìdẹ̀ra tó ṣe وعلى والدي انتو نفاهم بي منا جنلي دوبي وانا اعمل صالحا ترضى Ọlọ́run jẹ́ lè iṣẹ́ rẹ̀ tó yọnú sí ẹ́ wà dìkìl ní bí rahmatika fi ibadika salihin Ọlọ́run anábì Suleiman nù fi mí sínú àwọn ẹrú rẹ̀ pẹ̀lú kẹrẹ̀ dàdí tó ṣe fún mi lọ́wọ́ ní sọ́njọ́ kìyàmà náà kọ́ jẹ̀bẹ̀ẹ́nà àwọn ẹni rẹ̀ owó nù Ọlọ́run bá sọ fún wa torí kí mùsùlùmí má fi rò pé àwọn ìṣẹ̀fà àwọn kèfèrí nìkan ní fún lówó ó lóun fi ṣe tẹ́sì ni nítorí wọ́n gbèsè ayé owó nìwà bọ́ sí o lọ́lá jẹ́ ní kankan lọ o nípò kankan lọ́dọ̀ ọlọ́run o O tí ìpáàsì o àdẹ́wò ló wà nú rẹ o in tó bá rí fi ṣe tó fìdíjọ́nà ọlọ́run on náà bọ́bá kò sọ pọ́mọ náà ni ọ́ lẹ́bùrì òsì dínkù lọ́dọ̀ ọlọ́run tòun tí wọ́n náà wá ṣe ni pé irú fìtínà ti ń bá olówó pẹ̀lú owó rẹ̀ tọ́lọ̀ bá fi lè séèfù rẹ̀ bẹ́ pẹ̀lú kó jẹ́ tálíkà wọ́n náà pàṣẹ lẹ́gbàá tó bá ní táwọn ìdí ìdátò sí nìkan rẹ̀ bọ́dọ̀ bọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́lá fún wa yóò sọ fún ọgbẹ́sọ̀ àwọn yìí yóò sọ àwọn ọlọ́lá tí wọ́n dá yóò sọ àwọn ọlọ́lá tí wọ́n dá bá fẹ́ sọ̀rọ̀ àwọn onímọ̀ fún wa yóò sọ àwọn onímọ̀ tí wọ́n dáa yóò sọ àwọn onímọ̀ tí wọ́n ò dáa tó fẹ́ pé gbogbo nǹkan tá a níyì pátápátá tẹ́sì gbogbo ẹ̀ àti mọ̀ àtowó àti ipò àtìyàwó àtọmọ yóò sọ fún àwọn tán bímọ gidi tán fọmọ dúpẹ́ pé ọlọ́run mo dúpẹ́ o pé ó fún mi lọ́mọ dáadáa àbí ara wọn lànàbí Ibrahim rọ́bì ìjà ni mo kí mọ̀ sọ́la ọlọ́run

sọ pé àdánwò lọ́mọ jẹ́ oníṣàr ní wọ́n kọ̀lọ́pù wàhídá ìwà náàbì fi mílẹ̀ jẹ́ kí n dí pẹ̀lú ẹni tó bóun nìkan mú dá wọ́n jẹ́ àtùlọ̀hù mọ́lá mọ̀mùdúdá mo sún lówó tó gbáyè wà bà ní ìhìnà ṣùhúdá mo fún láwọn ọmọ tó pé àwọn ọmọ tó wà ń létò ètò ààbù tẹ́mọ̀ tó ma bà nínà ṣùhúdá tọ́wọ́n lẹ́yìn bá ní èyí ní bà ní ṣùhúdá wà present to a travel to a lọ́bì ó ní pé ẹni tó wo rẹ̀ bá tó ní ò ní ìdíkọ́ ọmọ rẹ̀ ṣekún sẹ́mà owó wọn ẹ́ ẹ́ pé tẹ́yìn bá lówó ní ìsìn tó bá ti tó ní ìwọ náà lọ lè wáṣẹ́ ìwọ náà wáṣẹ́ òun lẹ́gbẹ̀ẹ́ pé jọ́ta bá ti tọ́jú ọmọ wá ní bọ́ọ̀bàdà ìgbọ́n náà ti ẹ̀rí sí àwọn náà òsèmi àbí kò sí ìsínú àwọn ẹgbẹ́ àtọ́bá ti lówó yóò ní lọ lè kàwé mọ́ wáṣẹ́ o ibi ilé iṣẹ́ ìrìnàjò wá ṣiṣẹ́ ẹ̀ẹ́ bà nínú ṣùgbọ́n dára wọn wọn ò tẹ̀tẹ̀ nídìí káwọn ọmọ wọn travel ẹ́ kó wọn tó lékún olóhùn fẹ́ máa wojú wọn ọlọ́run bá ròyìn àwọn kèfèrí kan bẹ́ẹ̀ àpá náà bímọ ṣùgbọ́n kọ́ o wọ́n máa hàtúláwù tàbídá gbogbo nǹkan lòun prepare fún tó ma ìyá tí máa wà láàzí ó sì tún wọn kàfí kó ń fẹ́ lékún ọlọ́run kèfèrí lò ó náà bímọ ó náà lówó so owó àtọ́mọ́ àdúgbò nǹkan wọ̀nyí lásán àdánwò ni bọ́ọ̀dì bàtà bá tó páàsì níbẹ̀ níta bá fi ṣe àbá ṣe àbá páàsì látọmọ̀ pẹ́tọ́ tọ́ apáàtì tọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ ṣe rí gbogbo wàhálà tàbá fèsì ilẹ̀ ayé àtolówó àti tálíkà àtẹ́ntí òní àjọ fèsì wàhálà ni àjíjọ fèsì ẹni tẹ́rọ táwọn ẹmọ́ sọ pé ẹ àwọn olówó ń sinmi wò sinmi sílẹ̀ ayé ò fi parẹ́ àjẹ́nà nìkan láti lè rí ìfẹ́ tó fẹ́ sọ yìí sílẹ̀ ayé ò fi parẹ́ kù ní kó mọ́ sí nǹkan kan tí ó mọ̀ bánújẹ́ o possible so possible kéèyàn lówó kó ṣe wípé kò ní nìkankan tó ń fi o possible kò sí ilé ayé ìkọ́ ẹwọ́n tí ó ti tẹ́sàn pé kèsí ilé ayé tẹ́gbà òṣèlówó yìí táwọn ará ń gbádùn táwọn ará sọ̀rọ̀ yìí sí tẹ́rà àǹtẹ́ lówó tẹ́ ra gbogbo wa kí nọ́mbà rẹ̀ jábọ́ lásán lápẹ́ wọ́n lóun lówó owó lé ayé ipò òní nàbà 38 ó wá bọ́ sí 34 wàhálà ní fún ni pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ kiri ìsókè ẹ ṣe kiri lókè àti ń jábọ́ owó rẹ̀ sí ìdínkù délẹ́bù ti wá o ni list first list ní last year tó já ń bẹ̀ ní wàhálà ni bí Dangote ṣe wà ṣe rí kí ní tó gbé síwájú tí ò tí parí fáínárì rẹ̀ gbogbo owó ilé ayé lóṣìṣẹ́ ìyàtọ̀ gbogbo owó ilé ayé tí wọ́n ti yàgò sí Nàìjíríà tán wọ́n ti yá sí ló òyìnbó náà wọ́n kò sóònà owó ò tí pé tọ́bó ti wà lọ́kàn rẹ̀ bá nìsín ìbẹ̀rù ni ẹ̀ bó láti parí project yìí báyìí ẹ̀ bó láti parí project táàfì ikú ọ̀nkálukú náà mọ̀ ní nǹkan tí yóò máa bẹ̀rù yóò sì máa banújẹ́ lórí ẹ̀ àlìjánná nìkan ni kò ní ti sí hau kò sì ní sí hausu wọn ni kò láti gbẹ́yẹ́ níbọ̀dì tó bá ti tẹ̀lé lánà òun fàlà haufun aléhìm ọláhùn yá so la haufun aléhìm ọláhùn yá zanú ní kí gbogbo wa gbìyànjú káàkì ṣẹ́rí tó bá ṣe yí pé bá a ṣe ń bá ara wa ló bí gbésí ayé wa príncipù tàbí lò gbésí ayé wa lábá lo 10% ẹ̀fẹ́sìn wa wà láì àgbẹ̀ understand ọlọ́run príncipù táà fi ń lò gbèsè ayé wa táà bá lo 10% rẹ̀ fún ẹ̀sìn wa wà láyà understand ọlọ́run ṣùgbọ́n tẹ́ ayé nìkan la máa ń lò fún ẹ̀yẹ wòwò o sí ẹnìkan kan lé ayé rẹ̀ àbí tó bá ń la ká ìlókù tí wọ́n sọ fún ọ pé lágbájá èló lo ó ní mo ní 10m investment kan ti dé táà bá fi 10m yìí invest lọ́dún méjì nísìn àgbà 20 million àbí lọ́dún kan but 10m yìí èwo ló fẹ́ mú bẹ̀ nínú kó fi ìbẹ́ tàbí kò fi ra mọ́tò ogun sàgbà tí káyà kùránì kankan fúnra ní wọ́n bá bí wá gíláàsì ẹni àìjá invest tíyàwó wà tán máa bá ń pariwo ọkọ̀ pé àdádì mọ́tò tẹ́lẹ̀ fẹ́ ra ń kọ́ kílẹ̀wì ẹni sùúrù ẹni sùúrù ẹ sáà fún mi lọ́dún kan

delayed gratification over what instant gratification àbí nítorí pé níṣẹ́ o kò ṣe nǹkan báyìí kò gbádùn jẹ́ kíákíá ó lọ àbí kò mọ́ ṣe níṣì kó padà wá ṣe bẹ́tà létà ní àwọn bẹ́tà àwọn ni mo fẹ́ kí ló dé tọ́lọ́run bá ń sọ fún wa wípé bẹ̀tú fìrú ìhàyàtà dúnìyà wal akhiratu khayrun wa abqa ẹjìmọ́lé ayé ilé ilé pìrìfà ilé alkiyama sí ìdẹ̀tọ́gbọ́ òun wọ́n ma láti lọ kí ló dá gbọ́ àbìlíìfù ẹ̀ tó bẹ́ẹ̀ asọ́lẹ́nu pé ààrí hmm? tó ẹ̀ fi bá díyà kí inú tọ̀rọ ilé ìṣẹ́rí tí sátéjì lè ṣe lọ́kọ̀ wà lẹ́yìn ẹ̀rọ ṣe rí wọ́lọ́hì kò sẹ́nì kankan tí ó wùsùn fún wọn lè ayé tá a bá ṣọ́ dáadáa tí yàkínú bá wà pé bá ti kú bá àlìjẹ́nà là ń lọ tọ́lọ́ sí ìfàlìjẹ́nà wọ́n hàn wá sí ojú wáyé ẹgbọ́ sáárí tó wà bẹ́ẹ̀ ẹ̀dá àpẹjá máa lọ jọ ológun àmọ́lọ́n fẹ́ tẹ́sì wa pé òun fi pamọ́ ọ̀rọ̀ òsì ní òdodo ni ó ti wà ọwádà wá sílé ayé a wá sí rabaraba lórí nǹkan tó ṣe pé ó lè bajal kì á mà wá jẹ anábi sallallahu alaihi wasallam anábi ni inna duniya hadith abu sa'id khudri inna duniya hulwatun hadar ilé ayé tẹ̀rí yẹ ó dùn púpọ̀ anábi náà ló sọ ó sì green ó mú ojú àmọ́ wà inna Allaha mustakhlifukum fiha ọlọ́run ọba fi ń sàró lẹ́bẹ̀ ó yá yín bayan zoro kaifa ta'malu yóò mọ̀ wáwò kílẹ̀ ẹ̀sì kílẹ̀ fẹ́ fi ṣe kò sọ pé òun gùn yí ilé ayé ó lóhun wò kò ń fi síbẹ̀ òun fẹ́ wọn tẹ́ ṣe gbogbo wa pátápátá àwa ń fẹ́ẹ̀lì níbi nǹkan tátìlẹ̀ ayé ṣe kódà àwọn èèyàn kóró bára wọn lẹ́yìn bá ọ̀bùsáfù dáadáa kò kankan lóòótọ́ kò sí ìbànújẹ́ bẹ káàkiri o àmọ́ kí mùsùlùmí gidi tó ronú pé ó para òun òun ó pokùnso kí là ń fún ẹ́ pé àwọn ah, ilé wá sú mi gbogbo nǹkan ẹ̀hẹ́ ṣé ìwọ̀n tẹ̀ ń fẹnu sọ o lè fẹnu sọ àbí lè fẹnu sọ ó ti tó ṣe ní mùsùlùmí gbọ́rọ̀ bí ṣègbéjẹ́ ayé ẹ̀tẹ́ bá ti ṣègbéjẹ́ ayé ọ̀rọ̀ ọ̀tọ́ yanjú ayà méjì ayà alákọ̀ọ́kọ́ o ni wà ìmì iṣẹ́ ìlà ìndẹ̀nà kàzà ìlú kò sí nǹkan kan tí bẹ́ẹ̀lẹ̀ ayé ọ̀dọ̀ ọlọ́ọ̀bá so ìtumọ̀ ẹ̀ ní pé mọ́bá sọ anything anything ni o ọ̀dọ̀ ọlọ́run ló tó wọ́n bá ti fún ọ ẹ̀kẹ́kọ̀ olé fún ọ ayà aláwọ̀kọ́nù ayà aláwọ̀kọ́nù pé wọ ìmì ṣe yìí ìlà ìdáná kọ́zà nínú gbogbo nǹkan ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ìpẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ wà ọlọ́wà ní wàmánù na ziluhu ìlà àbíkọ́dà ní pàálù àmójì ló ń di wọ̀n tàbí sọ kalẹ̀ hikma ni ọ̀kanù ayà aláwọ̀kọ́nù ayà yóò lè àsìsì mùsùlùmí wípé bọ́lọ̀ ń bá ṣe fẹ́ tí ò bá fẹ́ fún yàn kan bọ́lọ̀ bá ṣe fẹ́ láti fún yàn kan ò lè rí bó bá sì fẹ́ fún ẹnì kankan ò lè prevente ẹgbọ́ tẹ́rì tí ó lè sìn táwà láti ṣe lásán òun ni ká gbìyànjú àwọn miss àwọn sábàbí sábàbí táàfi lọ́nà aláàlì nìkan ní káwà méjì bọ́lọ̀ bá ṣe fẹ́ láti fún yóò fún kí mùsùlùmí náà mọ́tò káwọ́ gbéra pọ́wọ́ ní wá sábàbí ẹ sábàbí ẹ sábàbí náà ọlọ́run bá fi ń fún èèyàn ní nǹkan sábàbí ó jẹ́ halali èèyàn kí káwọ́ gbéra ẹ wá sábàbí rẹ̀ bẹ́ẹ̀ bá ti wá sábàbí ọlọ́run bá ẹ́pò tíṣà ara yín síbẹ̀ ọlọ́run bó ti gbé fún àwa mùsùlùmí kan àwọn kan mọ́ sásì gbọ́yé wọ́n ní torí pọ́lọ́wọ́ bá ló ṣe gbogbo nǹkan wọn òpò síṣẹ́ ara wọn kan wá sábàbí rẹ̀ wọ́n máa pọ́lọ́wọ́ bó lágbára ó lágbára o méjì náà lọ́lọ́wọ́ bá máa ń ṣe ṣùgbọ́n tọ́lọ́n bá ti mọ̀ pé ó lágbára àti ṣe nǹkan ọlọ́run bèèrè sábà fún tí ó bá ti dégírí tí ó bá ti gbápá ẹni tọ́lọ́n bá fípò lágbára ọlọ́run mọ́ ń kẹ́ láì mọ́ gbápá tó yára oore ah, fún anukọ̀ á méjèèjì alákọ̀ọ́kọ́ Maryam alayhi salatu wa Maryam ìyá nabi Musa ìyá nabi Isa <clears throat> nígbà tó bíi tí ò tí dá nǹkan mọ̀ tó wà kékeré ẹ máa wó kí lọ́wọ́ bá ń ṣe ọmọ kékeré tí ò lè ṣiṣẹ́ tí ò lè wájẹ̀ mú fúnra rẹ̀ kọ́ ọlọ́ni kullama dakhala alayha Zakariya al-mihrab ẹni tàbí Zakariya bá ti débi tán gbé sí ibi ilé tó ga tàbí sílọ wajada ah, ah, kò lè ṣe nǹkan ọlọ́pàá ṣe gbogbo ẹ̀ kò lè ṣe kankan ó ní ma fi ń yà ilẹ̀ ń tẹ́bà pé ìsọ̀lọ́ ọba ní wọ ọmọ wèrè ó náà ní wọ ọmọ tẹ́bà tí èsè wèrè náà ṣùgbọ́n tó gbọ́dọ̀ pé wèrè òfẹ́ kan káì ẹ́ ó wọ́n fẹ́ ṣe kò lè ṣe yóò wá ọmọ rẹ̀ yóò protect ẹ̀ndì nǹkan pé ọmọ gbádùn yóò àfẹ́ bẹ́ẹ̀ tó gbádùn bá try nǹkan ọmọ ee ń pé ìkẹ́ gbà yóò so mọ́ríyàmù

èèyàn kan ṣoṣo náà nígbà tó wà ní kékeré tí ò lè gbápa ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ nígbà tó dàgbà tó bá kọ́ ní gbápa màá ṣe lóòótọ́ ṣùgbọ́n màá ṣe pẹ̀lú sábàbí so níjọ́ táwa náà bá ti dàgbà tó bá nídìí ká tẹ́kì sábàbí tá bá tẹ́kì sábàbí táà lẹ́sẹ̀ wá sọ pé báyẹn kíní kan ò bọ́ sí àwa la míìsì ẹ̀ àwa la míìsì ẹ̀ ṣẹ́rí lọ́rùn mọ́fẹ́ ṣe nǹkan fún ọ náà sábàbí kan náà ni ó fi ṣe fún ọ ẹ́ mùjíza ò kọ́mọ̀ tó gbẹ́gbọ̀ kọ́mọ̀ láti ń pè ní mùjíza ẹgbọ́n tó wí mùjíza ẹ́ kọwárìkù àádá náà wípé ní kọwárìkù àádá pé nǹkan tó gbé ní sí kò lọ pẹ̀lú pátá nọ́mátì kò kọ́mọ̀ tó gbẹ́gbọ̀ kọ́mọ̀ láti ń pè mùjíza tí mùjíza bá ń ṣẹlẹ̀ ojoojúmọ́ kò ní jẹ́ mírẹ́kù mọ́ àbí káàdì gbogbo abáṣe wà ní mọ́sálásí ní kápẹ́tọ̀ ọlọ́run fẹ́ pòsì fífún àndọ́yá tó kálukú máa ṣàdúrà kí wà wá pẹ́tọ̀ mọ́tò kí mọ́tò yìí máa sọ̀kalẹ̀ kẹ́rọ̀ pẹ́tọ̀ ilé ilé máa sọ̀kalẹ̀ pé kìí ṣe sọ irú àwa mùsùlùmí ò gbọ́dọ̀ sí léyìn kèfèrí lòun ṣe léyìn kèfèrí so nǹkan tó bá yẹ ká achieve ọlọ́run bá lóhun ní lọ́dọ̀ káwọ́ ọ̀nà tó jẹ́ àláàlí sábàbí tó jẹ́ àláàlí láti fi wá bá bá ti wá ọlọ́run sàdókè wà ìmì ṣe in ilẹ̀ ìdára kọzà ìnà kó sí nǹkan ọlọ́run bá tóbi ẹ mọ́gbé ìsọ́kà wípé nìkan kó ṣoore fún yín torí pé ó fẹ́ràn yín no ọlọ́run bó ṣoore fún yín torí pé nìkan kó mọ̀ fẹ́ràn yín ó nídìí yín ẹgbọ́n yìí ọlọ́run àwọn èèyàn tó ṣoore fún yín torí pé wọ́n nídìí yín because wọ́n fẹ́ràn yín mi yé àwọn èèyàn máa ń fi ìrí pé fún òní pé gbogbo àwọn tọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ fún ọlọ́mọ kìrẹ́tì ní ìdìbò ni níjọ́ tẹ̀ bá ti sára àbítẹ̀ gbòsì ẹ wo anábì Yusuf alayhi salatu wa salam tẹ́ ẹ̀mọ̀ pọ́lọ̀ bá kìrẹ́tì ní ìdìbà láàrin ni àbí ọ kìrẹ́tì ní ìdìbà láàrin náà àtọ́wọ́n ìsẹ̀kìlá láàrin ni wọ́n yẹ̀ mọ́ lálà ẹgbọ́ ó kìrẹ́tì ní ìdìbà lá Yusuf wà mẹ́wọ̀n ó sì kìrẹ́tì ní ìdìbà bàbá kó lálà tí gbogbo tẹ́tẹ́ nìkan bá mẹ́tí máa ń tó àlà ń jọun kò ní sílé torí pé Yusuf gbọ̀rọ̀ olúgbọ̀rọ̀ dùn èrè tọ́rọ̀ fẹ́nu so nídìí ni Yusuf fi jáde kó nú ẹ̀wọ̀n kìí ṣe fífẹ́ rán kọ́dẹ̀ ẹni tó bẹ̀gẹ́ gbàgbé ẹ pẹ́dàkùn máa rántí mi lọ́dọ̀ gínẹ̀ ṣàkó òtútọ́ yún gbàgbé bọ̀gbà tọ́lọ̀ bá ti kílẹ̀tì ní ìdí wọn lẹ́sẹ̀ ah alálàá kan bẹ́ẹ̀ nú ẹ̀wọ̀n ẹ aláwọn máa dààmú ọba wọn ẹgbẹ́ yóò máa dààmú ẹ pé ẹ bá ọgbọ́n ẹni tó tù wọ́n ní bàbá ò sí nílé wọn ló travel pé ah, ẹ dàpẹ́ bá wọn tó tù ọgbà ah, ok ẹnìkan wà ní ìdí ni sẹ́yìn gbà tí ní ìdí bá ti dé tó má ti ní ìdí ẹ̀ńkọ́ ọlọ́mọ Yusuf wá sákọ kọ́nítọ̀ ẹ wá tú àlá onítọ̀ àìkọ́kọ́ tú àlá náà ní òtú àlá kọ́kọ́ lọ bá ń sọ fún ọyọ́ báwọn kan ṣe jàmbá fún mi wọ́n fi mi sẹ́ kọ́kọ́ clear yẹn náà tó bá clear ẹ̀kọ́ ìpadà wá ẹgbọ́ ní ìdìnnú tí wọ́n náà bá ti tẹ́kì sábà bí ọgbọ́ ọlọ́run bó kìrẹ́tì ní ìdìfọ́n dé pé akọ ló ṣe ẹnu wọn ní fẹ́rẹ̀ rẹ̀ kò ní rọ́nà lọ ó lè gbé onírùngbọ̀n ah, yóò fó onírùngbọ̀n yóò gbé ẹ̀sìn lóun náà ni ó ṣe òun náà ni ó ah, ah, kílẹ̀ kókọ rẹ̀ Yusuf ẹ̀bà ń wádé dìdì ní kò sí dé dìdì wọ́n gbogbo ayékù láti gbé fún Yusuf ló mọ̀ ṣọ́ọ̀ṣì wo ẹ ok ok ẹ ṣe mùsùlùmí kọ́lọ̀ pé ṣe pọ́ ẹ bá tẹ̀ tó lè wá mùsùlùmí ọlọ́bẹ̀ yọ wà ń kọ́ pé àwọn eléyìí sáálà àwọn oṣù náà ó ti pọ̀ ju ẹsìmìsì náà ló mọ̀ ok ok wọ́n lẹ̀ mọ́ ó tún máa sáwọ́ pé ẹjọ́ ẹdá mi lóhùn ẹdá mi lóhùn mi ò rásìkò iṣẹ́ pọ̀ kìí ṣe pé fẹ́ràn rẹ̀ ó ní ìdìrẹ̀ ni tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ sábà bí ẹ mọ̀ mọ̀ ilé ẹ bá ti gbé lọ́wọ́dá wọ̀rọ̀ fẹ́ràn yín ẹ̀yẹ́ sọ àti sọ̀rọ̀ bí ọlọ́run kìrẹ́tì nídìí fún yín yóò kìrẹ́tì nídìí ó kìrẹ́tì nídìí fún Yusuf wọ́n wá wẹ́n tí ó lọ́lá káàkiri ó tún wá sakọ ó sakọ bóun bẹ́ẹ̀ náà lọ́lọ́n kìrẹ́tì ní ìdì fún ya Musa ti Musa àbí ó kìrẹ́tì ní ìdì ni tí ìgbà tẹ́tí ń pa ọgbà àwọn ọmọ yòókù ẹ̀rọ pé kèsè ní ìdì ní pé káàgbà àwọn ọmọ nílùú agbẹ́ ah, látàtùlù ẹ má pa ilé yìí ẹ́ àṣà àyànfà àná àwọn àtàkìdà òwú àdàdà eléyìí ó wúlò fún ọmọ wa ní ẹjọ́ jẹ́ ẹ̀rọ pé kèsè sọ́dọ̀ ọmọ ìràwọ̀nù wa ń wẹ́ni tó fọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ tó tún ọmọ tó fún lọ́yàn nídìí ti dé ọlọ́ni wà haramna alẹ́ ilmarọ́ bí àmì kọ́ ẹwọ́n rọrùn wà haramna haramna a ṣe ní haramu fọ́mà ẹkọ̀ gbọ́ mú ẹni kankan ọbẹ̀ kìí ní ìdí fún yàmúsá ni ẹwọ́n wọ́dùn dáadáa haramna àbí ṣe bá mọ́ rí sábà bí ma ń jọ́ mi tó ṣe pé á pẹ̀ lómi tí ò bí kókun lọ́yàn tí ó fún tí ó gbà ọlọ́ni náà ti dé

ó ń gbowó kí ló bá ọlọ́run ti kírètì nídìí tí fìdáhùn bá dá ọmọ nǹkan lánàá nìsí ọlọ́run ti kírètì tó ń jọ́ tẹ́ ti fẹ́ tẹ́kì sábà bí ilé ayé lè fún mùsùlùmí ẹgbọ́n mùsùlùmí ò ní láti lose hope hmm? mùsùlùmí ò sẹ́ni kan gbé ọ̀nà oh ọlọ́pàá gbogbo ẹ̀ ìwọ́sà àti ṣe nǹkan tó ẹkọ́ lọ́nà kó ṣe kápẹ́ntà ni ọmọ ẹ̀ tán

yá wọ́n lè mọ́ fún mi iṣẹ́ báwọn báwọn kọ́ ọlọ́run ọba máa ń kírètì ní ìdì ni ìwọ sáà sí ní sábà tẹ̀lé ìjọ tí nídìí wọ́n bá dé kọ́dà ìjọ tó tó gbé ìjọ táwọn èèyàn bá lọ pé bá kò sí máa ń jọ ọlọ́run kírètì tẹ yes ǹjẹ́ yìí mọ̀ pé gbogbo bá àṣẹ ń pariwo tó nísìn táà ń sọ̀rọ̀ kòró nígbà táà ń sọ̀rọ̀ kòró àsìkò kòró ló wà àwọn kan dé kò sí nǹkan kan tí ń jẹ́ ẹkọ́nọ́mì ní bí bọ́ọ̀lù báyìí ni ibì kan ní ó bá kọjú sáwọn kan àwọn kan ní ó máa kọ́nọ́mì tẹ́lẹ̀ báwọn kò ṣe rí wọn àwọn kan wọ́n rí ni kò sí mẹ́kọ́nọ́mì sí lè everybody kò sí ní jẹ́rẹ̀ ìwọ mẹ́tàgbà ara rẹ̀ ká máa kókò gbòsí ọ létí ipẹ́ ẹ̀ṣọ́ ẹkọ́nọ́mì kò ti wá kọ́ ó lè mọ́ ìwọ́lẹ̀ mọ́kà fún nígbà kan bẹ ní Nàìjíríà ti outbreak bird flu ṣẹlẹ̀ bird flu aláwọn bird flu bird flu tó fa gbogbo àwọn poultry tó bá kiri tọ̀ tẹ̀lé ìgbà yẹn before kí bird flu tó ṣẹlẹ̀ àwọn scientists kan bẹ Nigeria Nàìjíríà àti lágbàáyé táwọn ti ń study migratory birds àwọn ẹyẹ kan bẹ pé sí wọn migrate láti Europe west Africa wọ́n ní pattern ọlọ́rọ̀ sẹ́ngbà tẹ̀gbọ́n wọ́n study wọn

dóun bá jẹ lọ́nà nù ṣẹ́rí ń jọ tí bó kọ́ la attention sí wọn ìjọ ti bẹ́ẹ̀ tù ti ní solution rẹ̀ kalẹ̀ ooo oh, a ti sọ kiri for twenty years ṣẹ́rí bẹ́ẹ̀ tù ẹyẹ báyìí ní máa ń gbé wá láti Europe wá kiri eh, pé ẹ́ẹ̀ ìjọba ìjọba ìsọ̀kútọ̀ ẹ̀yìn náà 20 billion dollars ọmọdé olówó tó yes bó ṣe rí ibi dẹ́ẹ̀tì mà àsìkòmí ti tó bọ̀tí nǹkan fẹ́lẹ́ ìparí ẹ̀ ó ní pé kẹ́ẹ̀kì mọ̀ kọ́lọ́wọ́ bá máa ń máa ń máa pìrìpá èèyàn tẹ́ ẹ̀ bá sàtì ní sábàbí ọlọ́mọ pìrìpá èèyàn ẹ̀ yóò rí pé tẹ́ ẹ bá lọ ka ìtàn Ànábì Yusuf alayhi salatu wassalam ti àlá lọ́lọ́run fi bẹ̀rẹ̀ sọ ẹ yóò rí pé tẹ́ ẹ àlá yẹn ibi tọ́lọ́run ti lò ó ní pé fi dépò ẹgbọ́n ibi tọ́jú lónìí pé mo lálàá báyìí ah, mọ́sálàmù fẹ́ nìkan kan o àlá ló fi bẹ̀rẹ̀ lágbàdo wà ń kékeré tó ti pé àlá àwọn o yóò ṣe wọ́ndà o hmm? ẹlòmíì bẹ̀ òwe yóò bá yóò bí lówó ẹgbọ́ ẹlòmíì bẹ̀ kọ́kàndé bí làábi tí ajá kan wọ́n ní ẹgbẹ́ mọ̀ ládéjú kí n fi sọ́ọ̀rì yìí parí

bọ̀ ó gbóyìnbó ọ̀rẹ́ rẹ̀ wá ṣe mẹ́sìn mẹ́sìn tó òun ṣe ó ṣe mẹ́sìn wá ṣe residency cardiology ah, owó dé ọmọ oníwé nù ẹni tó wá ṣe Islamic studies ó wá bọ́ sásìkò gulf war tí Iraq Kuwait Iran gbogbo wọn jọ ń jà tọ̀ ó ní Islamic studies wọ́n wá wọ́n wá gbéṣẹ́ kan jáde ẹgbọ́n tán ní kó ṣe Kuwait ń wá ẹnìkan tó ṣe wípé òun gbọ́ lárúbáwá ó sì gbóyìnbó ó sì mẹ̀sìn ẹgbọ́n o àmọ́ táwọn kan níjẹ̀ fún lásán dẹ́n kò gbọ́dọ̀ wá ní ìlú tó wá ìbọ́fún bí ogun gọ́ọ̀fù ẹgbọ́n ọ̀níṣẹ́ tí wọ́n rò pé yóò gbé èké ìṣẹ́gan ní òfin fún ọ pé kò gbọ́dọ̀ wá láwọn ìlú tó yẹ pé wọ́n wà ní involve gulf war ah Nigeria wà involve ẹni yìí bá apply Islamic studies nígbà tó apply sẹ́wọ̀n tẹ́kàdé kò wọ́n ṣe lásán pétọ̀ kó lọ sí US ní tó kàn ṣe fáwọn ni pé gbogbo news tó bá jáde ń jọun newspaper kó kàn ká anything tó bá ní ṣe pẹ̀lú Kuwait ń bẹ lẹ́ẹ̀kọ́ kàn jáde máa yọ pé ní ìṣèpà mélòó ló wà ní us o mẹ́wàá lọ́lẹ̀ àwọn náà wọ́n fún lówó òṣèpà mẹ́wàá o kàbá ọlọ́kàrí ìṣẹ́ láàárọ̀ náà kàzá tó bá ti jáde kàbá wo kuwait kuwait nìkan mọ́ wá tó bá ti wá tán pé ok wọ́n ní wọ́n design kan báyìí kuwait kọ́ jáde ti fáàsì tẹ́ ò sí wa ẹ́ wọ́n bá ń wá bí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe mẹ́sìn wá pé ìtàkùn yìí ó tún lè tọ́ ìdílé ń ṣe kankan tàbáǹsà ti jí ágbà police paper níwájú náà ni a ti pàwọ́ kuwait gàgìrì kuwait kuwait ni wọ́n ní kuwait epo lẹ́láì wọ́n lẹ́nì kan fẹ́ gbá kuwait létí wọ́n ní kankan tàbá ṣe tán látàárọ̀ nígbà tó bàlágún mẹ́wàá láti kọ ogun ẹ̀tán bá a sẹ́ǹtẹ̀ owó sì wọlé oní mẹ́sìn wa ní èmi gan òṣè mẹ́sìn mọ́ ẹni bẹ́ẹ̀ ni ó lóun ò ṣe rẹ́sídẹ́ǹsì mọ́ ọ̀rọ̀ bọ́gà pé ọ̀gá mi ò ṣe ó ní á ah, kí ló dé ìwọ là ń wò pé wọ́n tún mọ̀ wé bàtà sọ́ni consultant yóò ní ọ̀gá tí wọ́n bá dìkọ́ tó láyé lóní ìmọ̀gbà tó wọ́n mọ̀gbà wá mílíọ̀n gbọ́n ní lọ́ilẹ̀ oṣù àgbà mílíọ̀n ọ̀gá ìkẹgbà mílíọ̀n níbà ó ní islamic study ní ta dọ́là pẹ̀lú kuwaiti ìtumọ̀ ní pé sẹ́mọ̀ nígbà tó ń ṣe islamic study nígbà tí ń kọ́ lárúbá gbogbo ọkàn rẹ̀ bóyá lárúbá rẹ̀ ìmáàmù ni ó bì ṣe ọlọ́run bá tóbi jù bá ṣe lọ ayà alákọ̀ọ́kọ́ nù ayà ẹlẹ́ẹ̀kejì wà ní iṣẹ́ ilẹ̀ ìdẹ̀nà kàzà inú láyà alákọ̀ọ́kọ́ tí mùsùlùmí ọdọ máa lò

alkiyama gẹ́gẹ́ ni kókó bọ́sẹ̀ ilé ayé yìí gan fún ẹ̀ náà kọ́ fún mùsùlùmí ó ní fọ́múlà mùsùlùmí ògbẹ̀rẹ̀ kí tí ó lù sí òkú kò sí kankan tó náà bá ṣe fún mùsùlùmí tí ìṣòre kò sí kankan yóò lè ti balẹ̀ mọ́mọ́ wàláhì bàtà wọn sáfù àwọn sáfù ní tàwọn six ọ̀rẹ́ wọn sáfù tàwọn five ọ̀rẹ́ wọn sáfù yóbe àwọn lọ lè kì nígbà tí a lọ kí ó wá lásìkò gbà yẹn ní Yobe ẹ sábà Yobe Yobe àwọn ìlú bẹ̀rẹ̀ ṣẹ̀dálẹ̀ gbà yẹn ni kò tí ì sí yunifásitì kankan bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ kọ̀ǹfàtì bí ká sọ pé school of administrative clinic àtàn ni wọ́n fẹ́ kọ̀ǹfàtì sí yunifásitì wọ́n wá fẹ́ recruit àwọn èèyàn láàrin àwọn core members ẹ ókè core members ẹjá máa wo ẹni tàbá sáwọn kọ́ọ̀sì sáńfẹ́ wọ́n kálukú àwọn tẹ́sí òbí kọ́ọ̀sì tàwọn ó ta biochemistry jáde microbiology jáde clinical jáde èmi ní two one èmi ní versailles wọ́n kálukú sáà ń kó jáde ẹnìkan wá ń bẹ tó pé òun ò sọ kọ́ọ̀sì tóun ṣe fún wọn tó lójú ń tì ó dà sọ fẹ́ nìkan kan ó lóun àti ìyá òun nìkan làwọn ọmọ kọ́ọ̀sì tóun ṣe tó òun ìfẹ́ sọ kọ́ọ̀sì òun tà yes ẹgbọ́ kìí sọ kẹ́mísì ni mọ́sọ̀lá ìfún ti kẹ́mísì kan lóìsì library science lóìsì àmá kìí sọ mọ̀mọ́ rẹ̀ ní kẹ́ kọ́bí library science lóìsì torójú ń tì nínú gbogbo nǹkan library science nígbà àti ṣe wọ́n wá dé yóbe oníbàbí wá apply oníbàgọ́ biology apply chemistry apply òun náà wá yóò apply kò sọ púpọ̀ o fọ́nìgbà tán wá kọ́ àwọn ẹ̀fẹ́ fẹ́ gbà wá jáde wọ́n wá ní okay now for now university wò ti ṣe conference bá kọ́kọ́ nígbà méjì tán ẹni tó ṣe library science wọ́n wá bá méjì ṣe library science ah, ah ó nígbà tó pé ó kọ̀wọ̀n ó pè abẹ́ ṣe èrè ah, ní láìpé eh, sáyẹ̀ wọ́n ni ṣípò ọkọ́ ni wọ́n wá sọ pé kẹ́mísì tó ló ṣe náà ẹbí pé eh, eh, ẹ má wọ̀rí ó làwọ́ kọ̀ mi wọ́n pè ó ní wọ́n pè wọ́n wá pè wọ́n ni láìpé sciences méjì wọ́n wá fún oníṣẹ́ ó wá láti pe màmá rẹ̀ ńlé pé màmá ah, ó má yà mí lẹ́nu mo ti rí iṣẹ́ wọ́n ní iṣẹ́ pẹ̀lú chemistry ọ̀nà ẹ̀nà òfin chemistry kan náà eh, library ẹ̀rọ ní lọ́sí science náà ní ebí nìkan gbogbo wọn so ìgbésí ayé mùsùlùmí ò sí ẹgbọ́n ẹ máa sí lọ́wọ́ ọba lọ ẹ tẹ̀lé ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ò ní kówó nìkan fún kèfèrí nìkan yóò fún mùsùlùmí náà ó yẹ sọ́nù wọ́n lọ́wọ́ la ń yẹ fún ẹ̀ náà sọ́kùn mọ́ta wáhídáa lẹ̀jáàdínà ilé wọ́n yẹ fún obìnrin rahman níbi yóò ti sọ́tọ̀ tí ìbá ipé torí pé káwọn èèyàn má jẹ ọmọ ẹ̀yọ kan ohun ọba ibi tẹ́lẹ̀ yóò jẹ́ máa kankan lọ́dọ̀ ọlọ́run sí nítọ́lọ́run ló fẹ́ ṣe ni pé gbogbo kan dáadáa fáwọn kan lọ́dọ̀ ṣùgbọ́n bá ṣe àwọn èèyàn kò kàwé kò gbóyìnbó kò ṣe kí ní ẹ̀kan kọ́ tó tún jáde náà gòté ọkọ̀ haúsá tó gbèbò èkó ló tún wá wà kèé kánú èkó ló tún wá wà òun ló wá lóòdù wọ́n wá ń kà fọ́dún fún twelve years thirteen years òun náà ní investment in Africa òdìgbò kọrin pa ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ló ṣe rí áyà méjèèjì náà kámọ̀ wọ́n èmi wọ́n máa nú nàzílò hù ilẹ̀ àbíkọ́dà rẹ̀ màálùm gbogbo nǹkan ọ̀dọ́ ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wá ọ̀dọ́ ọlọ́run káàdì béèrè yóò sì fún wa pẹ̀lú kátẹ́kì sábà bí káàsì gbára lé dẹ́ẹ̀dì kejì pé wà á na ilẹ̀ àrọ̀ sí kalùkù sáà ọ̀dọ́ ọlọ́run ọba ní gbogbo nǹkan parí sí káàkiri gbogbo nǹkan tábà ṣe ń kọ́ o ọ̀dọ́ rẹ̀ láń parí sí káàmà fi méjèèjì sọ́kàn tábà níbi sọ́kàn àtàyè wa àtọ̀run wa ọlọ́run yóò dá subhanakallahu ashhadu an la ilaha illa anta astaghfiruka

wọ́n ní ìrìn àbá àjò ẹ̀dá Thank you.